آله وصحبه وسلم تسليما كثيرا وبعد يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين ọlọ́run bá wa آية aya أي kejìlélógún ẹ̀yìn الثمرات ọlọ́run bá ti tẹ̀síwájú nípa àdáhùn lórí àwọn àbẹ́ẹ̀rẹ̀ èyí tí àwọn olùgbàgbọ́ òdodo ń ṣe fún anabi Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá ti ṣe àlàyé ìdáhùn ọlọ́kan ọ̀jọ̀kan àwọn apá kan nínú àwọn àbẹ́ẹ̀rẹ̀. èyí tí wọ́n ṣe kó tó wá kan ìbéèrè èyí tí ọlọ́run bá ń sọ ìdáhùn rẹ̀ tó wà níwájú wa yìí. ìbéèrè yìí ṣe pẹ̀lú bá kọ àkọọ́lẹ̀ pé kọ́ máa ṣe àwọn obìnrin nínú ọmọ Ádámù. èyí tó ṣe wípé tí obìnrin bá ń rí ìdùnnú ni àmì ìgbádùn ni àmì àlàáfíà ni tí obìnrin ọba sì rí àmì ìdádúró ni àmì ewu ni àmì ìbẹ̀rù ni aláwọ̀ wọ̀lẹ́yìn òun náà ní nǹkan oṣù obìnrin tí máa ń ṣe nǹkan oṣù àmì wípé irú rẹ̀ gbádùn ni àti pé papà gan ó lè bímọ ṣùgbọ́n obìnrin tí kò ṣe nǹkan oṣù inú nǹkan jẹ́ àmì àìsí ìbàlágà. àbí kó sì jẹ́ àmì kò lè bí mama àbí àmì àmọ́dọ́bà tó báyìí ní nǹkan oṣù jẹ́ eléyìí ọlọ́run ti kọ́ àkọọ́lẹ̀ pé ọmọ ìṣẹ̀lẹ̀ náà obìnrin èsì ìbùyẹ̀sí gbogbo oge nítòbìnrin máa ń ṣe àti ìgapágbínga lọ́ọ̀dẹ ọkọ rẹ̀ ọ̀dà lórí pẹ́ńsẹ̀ ń pọ̀sù ní jàmá nítorí gbà tí o bá ti sẹ̀ ń pọ̀sù má tí o sì retí kó lè fi mamá wọn bá lóge ọmọ ni wọn bá ní ìgbapágbínga ọmọ tó bá ṣẹlẹ̀ pé ọkọ̀ yìí bá tiẹ̀ padà bọ́ọ̀lẹ̀ dáná ní tí ó tún fẹ́ máa pẹ̀lú ẹ̀mí pé yóò bímọ fóun àyàfi tí ọba pé bàbá kan tí ọmọ bá dáná oúnjẹ àbí tí ọba pé bàbá kan tí ọmọ bá kí ẹ̀yìn tó ti pọ́wọ́ ti ọ̀tẹ́yìn má tó bá lò wọ́n wẹ̀ àbí tí ọba fẹ́ bàbá kan tí ọmọ pẹ̀lú wọn pé sóòrùn lórí tí ọba yẹ òrùn kò lè gbádùn. eléyìí ìní tọ́ka sí wípé àsìkò ìgbà tóbìnrin bá ń sin nǹkan oṣù náà lásìkò alifatiratu zahariya min umri al-mar'a. òun náà ni golden age nínú ìgbésí ayé òbí tó máa ma wò pé bí kíkọ́ ọ̀lẹ́ náà ni wàá kó ńlẹ̀ sá wọ́n fẹ́ lómi. bó máa ń ti takókò òjòkó òun tuntun níbi kíbi tó ń bá bára òun pẹ̀lú ọmọ kan gbogbo òtítọ́ sá àmọ́ kò sí nǹkan oṣù má kò lọ́mọ ti fẹ́ wa. nǹkan oṣù yìí ìdájọ́ púpọ̀ ọ̀rọ̀ ọ̀ma nínú ṣẹ̀ríà nítorí ẹwọ́ yìí ìgbà tó fi ní fi lè ṣe nǹkan oṣù nù ìgbésí ayé rẹ̀ ọ̀pọ̀ ẹ̀ńtọ́lọ́ ọ̀rọ̀ bá ṣe ìdájọ́ ẹ̀mí tó kù fún nínú àwọn obìnrin àsìkò tó fi lè ṣe nǹkan oṣù nínú ìgbésí ayé rẹ̀ ọ̀pọ̀ torí ẹ̀ àtìmọ̀kẹ́ nǹkan oṣù ìdájọ́ tó ọ̀rọ̀ mọ́pọ̀ nínú ṣẹ̀ríà pẹ̀lú gígùn tọdún tóbìnrin fi ṣe nǹkan oṣù gùn ọ̀yẹ̀ ká lè mọ ìdájọ́ tó jẹ mọ́. Àtàkì jùlọ ọtún ti fẹ́ sìn ju wa ẹ̀sìn Islam ẹ̀sìn kò fi nǹkan kan lẹ̀ láì sòfin parẹ́ ẹ̀sìn kò fi nǹkan kan lẹ̀ láì sàlàyé parẹ́. Ọlọ́ni wọ́n yẹn ń sẹ́lónà kí á ní màáyé yawm wọ́n bi wá nabi muhammed sallallahu alayhi wa sallam léèrè nípa nǹkan oṣù xaaba yaxiibu xayiban maxiiban masdar ìpìlẹ̀ gbólóyè òní xayib àbí maxiib wọ́n bi wá nabi muhammed sallallahu alaihi wasallam léèrè nípa nǹkan ọ̀sùn. قل هو أذى فاعتزلوا النساء في المحيض dá wọn lò wípé ẹ̀gbin ni ìdọ̀tí ni torí ẹ̀ta kété sí àwọn obìnrin lákòókò tí wọ́n ń sìn nǹkan oṣù. ولا تقربوهن حتى يطهرن ẹ ò sì gbọ́dọ̀ súnmọ́ wọn títí tí wọ́n fi mára tí ẹ̀jẹ̀ ò fi dá fẹ̀yìndà tọpọ ọsùn. فاستفتوهن من حيث أمركم الله nígbà tí wọn bá wá wẹ̀ yọkùrọ náà níta kọ́kọ́ tẹ̀jẹ̀ bá dá takọ àrùn náà níta lẹ́gbẹ̀ẹ́jì ni wọn bá wẹ̀ fàtóhùn. من حيث أمركم الله أجل بنا الإمام اللقاء gbààyè ibi tọ́lọ̀ ń pa yín láti pé kẹ́ ẹ máa bá wọn lò pọ̀ pa kẹ́ ẹ máa bá wọn lò pọ̀ gbà. Inna Allaha yuhibbu at-tawwabina wa yuhibbu al èrè lájọjọ ọlọ́run ọba wa ó nífẹ̀ẹ́ àwọn olóronú pé wàdà gẹ́gẹ́ bó tún ṣe nífẹ̀ẹ́ àwọn olùṣèmára. الإمام ابن جرير الطبري رحمه الله تعالى في عمة شيخ المفسرين أبا أقول ما nípa tafsir al-Qur'an àwọn ní àyà ìsọ̀kalẹ̀ nípa Thabit ibn Dahdah nígbà wọn sọ ọ́nà ṣùgbọ́n ìlú pọ́ọ̀lù nínú àwọn fọ́ọ̀mù tafsir yòókù wọ́n sọ pé nínú kọ́jọ́ pé àyà ìsọ̀kalẹ̀ nípa Usayd ibn Hubayr tàbí Abbas ibn Bishr wọn ní àwọn èèyàn méjì tí àyà yìí ti torí rẹ̀ sọ̀kalẹ̀ ni nítorí fa òun náà ní béèrè tí wọ́n ṣe gẹ́gẹ́ bí pàtàkì àti àwọn míì ti ṣe sọ wọ́n ní àwọn lárúbáwá nílùú Medina ìlú anabi wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn àgbèríko tó wà nítòsí rẹ̀ àwọn náà jẹ́ ní ti ń tọ́jú ọ̀nà àwọn ọmọ Israẹli síwájú kẹ́sì islam tó dé torí pé àwọn ìyàwó ní wọn fi Madina ṣe ìjókòó síwájú kánàbí wa Muhammad sallallahu alaihi wa sallam kó tó ṣe hijira wá sí Madina àwọn ìyàwó ní wọn lápá púpọ̀ lára àwọn tí ń gbé Madina àwọn tí wọn ń gbé Madina wọn máa ń sin àwọn ìyàwó ní ìjẹ nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú tí wọ́n wá òkọ́jú àwọn ìyàwó dé nínú ẹ̀ òun náà ni pé àsìkò tí ìyàwó wọn bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọn kì í bá a jẹun papọ̀ wọn kì í bá a jẹun papọ̀ ọ̀jẹ̀ tiẹ̀ lọ́tọ̀ àwọn náà jẹ̀ tiwọn lọ́tọ̀ bí ìfún èsì ti tẹ́lẹ̀ báwọn ìyàwó ti ti máa ń ṣe nù gómìnà ń ṣe nǹkan oṣù jẹ̀ tiẹ̀ ọ̀tọ̀ káwa náà jẹ̀ tiwa lọ́tọ̀ wọn kì í sì bá wọn gbélé papọ̀ ní àsìkò tó bá ń sìn kóòtù ìyàwó ọmọ lọ gbọ́tọ̀ ọkọ ọmọ gbọ́tọ̀ wọn máa dènà sí àwọn ìyàwó wọn níbi jíjọ jẹpọ̀ àbí jíjọ gbélé papọ̀ lásìkò tó ń sìn kóòtù débi wípé wọn ní tọ́mọ wọn ní bùkátà sí àdìgbò àwọn ìyàwó wọn lò pọ̀ ní ìgbà tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yìí. mujahid àwọn ni wọ́n máa ń jìnnà sí wọn ṣùgbọ́n tó máa fẹ́ bá wọn lò pọ̀ lásìkò tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àwọn ìyàwó dènù wọ́n ni wọ́n máa bá wọn lò pọ̀ báyìí eléyìí ní tí àwọn máa ń ṣe ọlọ́run bá wa sọ àyà ìkàlẹ̀ wọ́n nínú sọ kékeré mami muslim láti ọ̀dọ̀ àti ọ̀bí ẹ̀ lọ́wọ́ àbọ̀rìn bí àwọn ìyàwó ní wọ́n jẹ́ ní tó ti pé ńgbà tí obìnrin wọn bá ń tẹ̀ nǹkan sùn wọn kì í bá a jẹ wọn kì í bá a jẹun papọ̀ wọn kì í sì bá a gbélé papọ̀ àwọn sáré bí anabi wa Muhammad sallallahu alaihi wa sallam wọn á bí anabi wa sallallahu alaihi wa sallam léèrè nípa eléyìí pèsè tí wọn ti tọ́nà àbí ọ̀sán gbígbà tó lóyún máa ń tẹ̀ nǹkan sùn àgbọ̀dọ̀ jẹjẹun ìgbà tó ń ṣe ìbéèrè ọlọ́run bá sọ àyà ìkàlẹ̀ wọ́n yẹ alùpùpù náà kí àní máa ṣe wọ́n máa jù wá nẹ́bí sọ̀rọ̀ wá àṣẹlẹ̀ léèrè wọ́n bí ọ́ nípa nǹkan sùn ó lè hó wa ẹ̀ẹ́dẹ́n sọ pé ìdọ̀tí ni fẹ̀ẹ́tẹ́dẹ́ ló torí náà ẹ̀sìn àti àwọn àyàwó yín ìbálòpọ̀ ní àsìkò tí wọ́n ń ṣe nǹkan oṣù lọ́wọ́ aláya mọ̀tòlọ́kọ̀tún fi máa fi ha mìnà amẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀dà àyà yìí ọwọ́ ọ̀la kí ni dáàbọ̀dọ̀ obìnrin ti papọ̀ nígbà tí ó ṣe kóso ẹ̀ta kékeré wọn láyà kọ̀sọ́ pé nípa àbálòpọ̀ kò sọ pé nípa bíbàjẹ́ kò sọ pé nípa bíbágbélé ẹ̀ta kété sí wọn àyà sọ bẹ́ẹ̀ yẹn pé nínú gbogbo nǹkan ṣùgbọ́n tó náà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ọ̀là ọ̀là kìí ṣe kíkẹ́ ẹ má bá wọn jẹ ẹjọ́ jẹun kìí ṣe kíkẹ́ ẹ má bá wọn gbélé ẹ bá wọn gbélé kìí ṣe kíkẹ́ ẹ má jọ sùn orí ibùsùn ẹjọ́ sùn orí ibùsùn kìí ṣe kíkẹ́ ẹ má bá wọn lọ̀rọ̀ ẹjọ́ sọ̀rọ̀ dèrìbà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam wọn sọ fún yàn láwa Aisha radiyallahu anha bámi mú ẹ ní kékeré yẹn lọba ní wọn ti nǹkan oṣù anabi sallallahu alayhi wa sallam ní inna haydataki laysat biyadiki ìsọwọ́ rẹ ní oṣù rẹ wà. báwo subhanallah ilé ìtako ní táwọn ìyàwó ti ń ṣe gédégédé pé àní nǹkan oṣù yóò sí lọ́wọ́ rẹ̀ wọ̀ rẹ̀ má bá mú tí mo ní kọ́ bá mú. nípa kí wọ́n á ní ọlọ́run wá ní kátàkété lóbìnrin nínú rẹ̀ ọwọ́ ànùsùn náà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam arábìnrin isna'u kulla shay'in illa an-nikah gbogbo nǹkan lẹ́lẹ́gbẹ́ àyàwó yẹn ṣe láti kò tí ń ṣe nǹkan oṣù yẹn yàtọ̀ sí pé ẹ gbọ́dọ̀ bá lò pọ̀ láàyè ibi tí ẹ̀jẹ̀ ti ń jáde ẹ bá ṣe gbogbo nǹkan ẹ jọ ṣe gbogbo nǹkan yàtọ̀ sí pé ẹ gbọ́dọ̀ bá lò pọ̀ ní àyè ibi tí ẹ̀jẹ̀ ti ń jáde finish rahmatan allah eléyìí jẹ́ ìkẹ́ láti ọ̀dọ̀ ọlọ́run ọba wa ní ìgbà tí ọ̀rọ̀ yìí dé sí àwọn Yahudi dáwé àwọn Yahudi tí kì tí kì í bóbìnrin gbélé láti kò tí máa ń sin kó sùn wọn ni ma yuridu hadha ar-rajulu ayé min amrina shay'an illa khalafana fihi wọn ọkùnrin yóò fẹ́ fi nǹkan kan dáǹtí ilẹ̀ àbíkọ́ takò wá pààyà gbogbo dáhùn bá sáà ti sè yọ takò àwọn náà anábì ọ̀sà dédé máa takò wọn alánàbì tiwa wọ́n máa yẹn ti kọ́ àyè hawa in huwa illa wahyun yuha kì í sọ̀rọ̀ fẹ́ nítorí wọn bá fi ránṣẹ́ sí i ló fi sọ̀rọ̀ ní ìgbà tí anabi sọ̀rọ̀ bá àyè sọ̀rọ̀ sọ̀rọ̀ báyìí táwọn ẹ̀wọ́ ti ti ṣe bí wọ́n ti ṣe fún ọ̀sán fún ọ̀sán Usaid ibn Hubayr àti Abbad ọmọ bishop àwọn wa sọ pé ya Rasulullah ìrè òjíṣẹ́ ọlọ́run innal yahuda taqulu kadha wa kadha àwọn Yahudi máa sọ báyìí báyìí báyìí abala jami'uhun àwọn Yahudi ní òfin kankan lẹ̀ àbí takò wá mẹ́ẹ̀ tí ò wá yẹ ká máa kúkú bá àwọn obìnrin wa lò láyé ìdíjẹ́jẹ́ ti ń jáde nígbà tá ń sẹ̀ pọ̀ sùkọ́ akókó fi tako ìyàwó ti parí. تتغير وجه رسول الله صلى الله عليه وسلم وجوه النبي padà النبي bínú sí yẹn torí pé wọ́n ṣẹ̀ àfi tí wọ́n bá tako fi ọlọ النبي máa ń ba ojú jẹ́. النبي صلى الله عليه وسلم yìí tún padà débi pé àwọn sàbẹ bẹ̀rẹ̀ sí ní rúpa nàbí sọlá àtúnà ti bínú sí wọn àwọn méjèèjì jáde jíjáde tí wọn jáde ó ṣe déédéé pé wọn ń gbẹbùn bọ wá fún ànábì sallallahu alaihi wasallam ẹbùn yìí jẹ ti wà mílò àwọn ń jáde ẹni tí ń gbẹbùn bọ ó pàdé wọn lọ́nà nígbà tí wọn ní sànàbí ti yíjú ibi tí wọn ti wọn lọ ẹni tí ń gbé ẹ̀bùn wàrà bọ̀ ọkọ àti wọn lọ́nà wọn gbé ẹ̀bùn yìí fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam anabi wa aránsẹ sáwọn dédé dìde kí wọn pè wọn wá kí wọn fún wọn nínú mílíkì yẹn eléyìí fi yé wọn pa anabi òbínú sí wọn sallallahu alayhi wa sallam eléyìí wọn pa anabi sallallahu alayhi wa sallam wọn máa gbẹgbẹ sọ ma anabi lẹgbẹ anabi máa ń kọ àmọ́ tí wọ́n bá fún ànábì ń sàrà ànábì ìjẹ sàrà sallallahu alaihi wasallam èyí náà sì mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin sàrà àtẹ̀bí sàrà èyí tó wọ́pọ̀ jù ní pẹ́ni tí yà ń jẹ ní máa gba sàrà àrèbí jẹ òní máa sábà gba sàrà ṣùgbọ́n ẹni tó o fẹ́ fún lè níjù ọ̀pọ̀lọpọ̀ tó sì tún fún lẹ́kùn tó tún tẹ́wọ́ gbà tó tún máa ṣàdúrà fún. nítorí pé àìníkọ́ ló máa ń fa ẹ̀mọ̀ àìníkọ́ ló máa ń fa fún fúnni lẹ́bùn àmọ́ àìní ní máa fa fún fúnni sàrà. ànábì wa sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ jíjọ́ gbé dàrú kìí àmọ̀ gbọ́dọ̀ jẹ sàrà wọ́n gbọ́dọ̀ gba sàrà ṣùgbọ́n ẹ̀tọ́ ni kí wọ́n gba ẹ̀bùn torí ẹ̀ wọ́n á lọ fi jọ ànábì yìí sàrà àtọ̀ ń jẹ sọ fi jọ ànábì ànábì tó jẹ sàrà kàlà lẹ́yìn náà wọ́n ti jáde wọ́n náà kọ́ lòdì sàrà nù òbí jọ ànábì sallallahu alaihi wasallam àmẹ́bù ànábì ni tàhádáwó tàhábò ẹ̀ máa fúnra yín lẹ́bùn yóò ní yóò mú kẹ́ ẹni gara sallallahu alayhi wa sallam tán tarawaawo alimam al-Qurtubi rahimahullahu ta'ala wọn làwọn ọmọ wa sọ pé àwọn Yahudi tí wọn làwọn gba mẹjẹmú láéláé gbọ́ àtàwọn Májúsí àwọn olùgbọ́ iná wọ́n á máa rí àwọn àyàwó wọ́n á sá pátápátá lásìkò tóbìnrin máa ń ṣe nǹkan oṣù wọ́n ìfẹ́ rí sójú. ẹ dákun gbogbo oṣù àríjọ méje ò ní fẹ́ rí ìyàwó rẹ ẹ yẹra fúnra yín oṣù mọ́kẹ́sù ọ̀run àwọn àríyàn oṣù mọ́ oṣù mọ́. pàtàkì jùlọ àsìkò tóbìnrin máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yìí látàrí ẹ̀jẹ̀ tí ń jáde bó ti ṣe ń lapa lára ọpọlọ. ìṣesí wọn ń gbà ní ìyọgbà ìgbà náà gan ni wọn ń bò káṣẹ tí ó dùn wọn tí wọn máa ràn wọn lọ́wọ́ tí ọjà amúgbálẹ́gbẹ̀ fún wọn ní ìgbà yẹn ìgbà yẹn lẹ́yìn wọn á rí wọn sá lẹkọyìn sí wọn lẹẹfẹ rí wọn wọn ni àwọn olùmọ̀ wa. wọ́n sọ pé bẹ́ẹ̀ làwọn ìyàwó di àtàwọn màjúsí máa ń di wọ́n máa rán obìnrin wọn sáńgbà tó máa ń sìn kóso. وكانت النصارى يجامعون الحي يجامعون الحي يوم àwọn nasara àwọn àwọn ti wọn wọn máa bá àwọn ìyàwó wọn lò wọn ń ṣe nǹkan oṣù wọn ò ṣe nǹkan oṣù kò sí tó di wọn lọ́nà. òkúkú sófin kan tó ń tẹ̀lé kó ti dápọ̀ àbúgbá báyìí àwọn kan ta fún wọn pátápátá korongodo tí àwọn bá ti fẹ́ bá wọn lò láwọn tó sá fún wọn korongodo obìnrin mú tó fẹ́ lọ báyàwó rẹ̀ gbóná ti bá lò yóò bá lò gbàdí. àwọn eléyìí wá ní kò sí ń yàtọ̀ all na the same thing àti ń ṣe nǹkan oṣù àti ò ṣe nǹkan oṣù wọ́n rọ̀ lù àwọn ànàfọ́ ara nù. فأمر الله بالقصد بين هذين أنا رأى ولا تكولا ẹ gbọ́dọ̀ rí wọn sá kọta lé nítorí pé ìyàwó rẹ̀ ń ti nǹkan oṣù ó tún ti dé nǹkan oṣù ìyàwó rẹ̀ bẹ̀rẹ̀ pọ ọhún àà láàmú wíbẹ ilé náà lẹjọ máa bí. islam ti gbà kọ́ ọba lò pọ̀ ní ààyè ibi tẹ́jẹ̀ ń gbà jáde ní ìgbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣùgbọ́n ọgbà ìgbìkọ̀ ọ̀jẹ̀ gbádùn lára rẹ̀ gba gbogbo ọ̀nà yàtọ̀ sí ibi tí ẹ̀jẹ̀ ń gbàjáde ìsúnáwó kólẹ́jẹ́ ìlànìkà ẹsẹ̀ gbogbo nǹkan yàtọ̀ sí pé kí ẹgbẹ́ ara yín gba ibi tẹ́jẹ̀ ń gbàjáde subhanallah ó sì máa ibi islam pọ̀ tẹ́lẹ̀ náà kẹ́bàlà yìí ti fẹ́ ń bọ̀ kíkọ báyàwó rẹ̀ lùgbàdì islam kọ̀ ọlọ́run ṣe lé wọ̀ torí ẹ̀ ló fi wípé islam ọ̀nà ni o wọ́n máa ń forí rè àwọn olùmọ̀ nípa islam wọn sọ pé ẹ̀jẹ̀ tóbìnrin máa ń rí oríṣi mẹ́ta ẹ̀jẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni nǹkan oṣù mẹ́tẹ̀ẹ̀ta abẹ́rẹ́ náà ni máa gbà jáde àkọ́kọ́ ní ẹ̀jẹ̀ nǹkan oṣù a sì máa gbogbo ara mọ nǹkan oṣù lóbìnrin gbogbo obìnrin lọ́mọ nǹkan oṣù ọkùnrin lè má mà orúkọ ọkùnrin kì í ṣe nǹkan oṣù. Ànábì sallallahu alaihi wasallam nínú àdéhùn kan wọ́n ní ẹ̀jẹ̀ nǹkan oṣù dánú aswadu yu'raf ẹ̀jẹ̀ dúdú ni dáadáa wọ́n pè é dúdú torí pé pupa rẹ̀ ó ń lọ ó ó fi sẹ́gbẹ̀ẹ́ kọjá aláwọ̀ kùnkùnmadì iná pípé ẹ̀jẹ̀ dúdú ni ṣùgbọ́n òkè rẹ̀ pọ̀npọ̀n yóò pupa ó máa wá rùn ẹ̀jẹ̀ kó oṣù nù nígbà tó lè máa ń ṣe nǹkan oṣù yìí kò ní kírun kò ní gbààwẹ̀ kò sí ìyàpọ̀ ẹni láàrin àwọn olùmọ̀ nípa ẹlẹ́yìí ẹ̀jẹ̀ nǹkan oṣù tí máa ń jáde láàárọ̀ obìnrin bákan méjì ni ó lè máa jáde kọ́ má dà kọ́jà pé lónìí ọ̀la ọ̀túnla ijọ́ mẹ́rin ijọ́ márùn ẹ̀jẹ̀ yẹn kà máa wá lójoojúmọ́ ni tọ́lá tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ gbogbo ọjọ́ tẹ̀tẹ̀ fi ń wá yẹn kò ní kírun kò ní gbáwẹ̀ ó sì ṣe é ṣe nígbà míì kẹ́jẹ̀ yẹn máa wá kọ́jà pé ọwá lónìí ọ̀wá lọ́la ọwá lọ́túnla ọ̀wá ọjọ́ mẹ́rin ọwọ́ àjọ márùn ọwọ́ àjọ mẹ́fà tí rẹ̀ bá ṣẹlẹ̀ ọjọ́ tẹ̀jẹ̀ ti ń wá ọjọ́ nǹkan oṣù nu kò ní kírun kò ní gbààwẹ̀ ọkọ rẹ̀ gbọ́dọ̀ súnmọ́ ìtẹ̀jẹ̀ nǹkan oṣù ọ̀wá yọ wẹ̀ yóò kírun yóò sì gbààwẹ̀ ọkọ rẹ̀ lè súnmọ́ tó bá tún ti di ní ìjọ tún wá kò tún ní wẹ̀ a kò tún ní gbàwẹ̀ kò tún ní kírun ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ súnmọ́ yóò wá sírò iye ọjọ́ tẹ́jẹ̀ fi wá tó ti pé láàrin rẹ̀ arọ́jọ́ tẹ́jẹ̀ fi wá yóò ka iye ọjọ́ tó fi rẹ́jẹ̀ yùn iye ọjọ́ yùn láwa pè ní nǹkan oṣù rẹ̀ onáà ti màtẹ́lẹ̀ pé márùn-ún ti ṣèkóyè ẹ̀rọ tó bá tẹ̀lé kó rí lọ́jọ́ kan kó rí lọ́jọ́ kan máa níjọ́ mẹ́wàá ni ó tó máa iye ọjọ́ tó fi ṣe nǹkan sùn ní. eléyìí là ń pè ní atẹlifíkọ ká mú yìí ká fi kún tọ̀hún ká wá fi kún tọ̀hún lọ́hùn ká tún fi kún tọ̀hún lọ́hùn atẹlifíkọ nù. pẹ̀lú tó bá ti wọn àwọn ọjọ́ yẹn pọ̀ ńlá pè lọ́jọ́ kínní ọjọ́ a máa gbà rẹ̀ tó bá jókòó rọ̀mọ̀bánà ọkọ rẹ̀ lẹ́tọ̀ọ́ àti súnmọ́. ẹ̀mọ̀ká ìmọ̀tútù lè wọn mú kọ́pọ̀lọpọ̀ obìnrin kọjá pé ó rẹ́jẹ̀ lónìí kọ́ rẹ́jẹ̀ lọ́la yóò ní nǹkan náà ló ń ṣe pa ìrùn ọjọ́ yun gbèsè ní lọ́rùn ẹ ìrùn ọ̀tún lakúnmá gbèsè ní lọ́rùn ẹ ìrùn ọjọ́ márùn gbèsè ní lọ́rùn ẹ tó kí gbogbo ẹ ìyàwó ọ̀mà ọkọ ọ̀mà àyìn àlùfáàrà jù gbòòrùn àbáyọ fífẹ́ wọnú lébẹ̀ síbi tọ́fẹ́ tọ́fẹ́ gbà wọ̀bẹ̀ nítorí délé bí àwọn ìyàwó wa bá mà alihamudulilayi tí wọn bá mà àwa gbọ́dọ̀ mà sẹẹdì máa pàkíyèsí àwọn ìyàwó yín tí ó fi jẹ́ pé tí wọ́n ń ṣe kutọ lọ tí òbí ní jẹ́ pé ìgbà tó yẹ kó sẹ̀sìn ẹ̀sìn ló ń ṣe so eléyìí jẹ́ bí nǹkan oṣù ti ṣe máa wá. tọ́ bákan náà nínú nítorí máa ń ṣẹlẹ̀ sófin òun náà ní lọ́mú ní báyìí ẹ̀jẹ̀ tó máa ń wá látàrí kóbìnrin bímọ kóbìnrin bá ti bímọ tàbí bímọ ẹ̀jẹ̀ kan máa jáde ẹ̀jẹ̀ yẹn ni wọ́n pè ní ànífà dọ́mù nífà jíjáde ẹ̀jẹ̀ yìí náà irun dá a sí ní ìgbà tí nǹkan oṣù ń wá iná àlá àgbọ́dọ̀ sí nígbà tẹ́jẹ̀ bí máa wá kò ní kí òun kò ní gbàrọ̀ ọ̀pọ̀lọpọ̀lọ sọ́mà. kò sí ọjọ́ kan pàtó sẹ́ẹ̀rì kan tọ́ka sí ipò mìíní ńkọ́ yóò fi máa rí ẹ̀jẹ̀ bímọ. ṣùgbọ́n wọ́n lè tọwọ́ pọ̀ onígbé nígbà ayé ànábì ọmọ Muhammad sallallahu alaihi wasallam gẹ́bí àńlá wa Àìṣà ti ti sọ wọ́n láwọn obìnrin tí máa ń sìn kún oṣù àti máa ń tẹ̀jẹ̀ nǹkan ìbímọ tẹ̀jẹ̀ ìbímọ bá ń jáde lára wọn máa dúkù ọjọ́ pé ẹ̀jẹ̀ ní wánú ní ogójì ọjọ́ ìwé ìtọ́ ní pé ogójì ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìrẹ́jẹ̀ mọ́ ha àwọn ní ọgọ́ta ọjọ́ lóbìnrin òfin jókòó tí máa rẹ́ ẹ̀jẹ̀ bímọ lẹ́jẹ̀ bá wá lẹ́yìn ọgọ́ta á sì kéde ẹ̀jẹ̀ bí màmá. ṣùgbọ́n àwọn olùmọ̀ wa lè tọ́jọ́ gbajù ni pé lókun àtẹ́tẹ́ máa ti ń wá ẹ̀jẹ̀ bí màmá náà tọ́ba lẹ́yìn ìjọ tó bí ma kọ́lá alhamdulilá anísìmínú. wọ́n bí ma ẹ̀jọ̀ jáde àìsí kọ́wọ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní kírun. gbogbo yóò tọ́ ti tán tọ̀ tó bá ti jẹ́ pé ẹ̀yin jọ mẹ́ta ẹ̀yin jọ mẹ́wàá ẹ̀yin oṣù kan alhamdulillah tọ̀ ẹ̀jẹ̀ yìí ni wọ́n ń pè ní dámù nípa ẹ̀jẹ̀ kíta òun náà ni ẹ̀jẹ̀ tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ìsìhábà ẹ̀jẹ̀ àárẹ̀ ìtòsí pé ń sàn lára obìnrin láti inú sàn ló ń dín máa wá ṣùgbọ́n ẹ̀jẹ̀ nǹkan oṣù láti inú àpò òbí lòdì máa jáde ẹ̀jẹ̀ ẹ̀sán ìní sèhábà àárẹ̀ nìyẹn tírú ẹ̀ bá ti obìnrin kọ́ lọ gba oògùn tí ó ti kẹ́jẹ̀ ọ̀dá ọwọ́ oògùn tí ó ti kẹ́jẹ̀ ọ̀dá tó máa ń tẹ́ẹ́rẹ́ yóò sì pọ́n kò ní pọ́n ní pípọ́n èyí tí yóò sókun irú ìtẹ̀jẹ̀ tí irú rẹ̀ máa ń jáde fóbìnrin àárẹ̀ ní sí ọ kọlọ̀ wo ògùn tí irú rẹ̀ máa ń jáde fóbìnrin yóò kírun yóò gbà wò ọtọkọkọ rẹ̀ ọba nǹkan tó bá yẹ pé ṣe hajj ni ó lè ṣe tọ̀wá nítorí pọ́ mára wọ́n dàgẹ́ bí ẹni tí sẹ́lẹ̀ tó lù bọ́ọ̀lù ti ń bá jà ìtọ̀ ti ń jáde láì jẹ́ kó lè kọ̀ǹtró rẹ̀. pé kótó kírun kọlọ tábà lẹ́yìn rẹ̀ gbogbo tó bá tún jáde yòókù lọ́fíńdà yìí torí kò ní kò ní kọdínà kó kírun bẹ́ẹ̀ náà lóbìnrin yẹn náà ní kọ́ tábà kó fi nǹkan kan sí àyè ibi tí ń jáde yẹn so lẹ́yìn rẹ̀ kọlọ kírun gbogbo ẹ̀jẹ̀ yòókù tí wọ́n ń jáde ṣáà fún àkókò kọ́ ọmọ báwọn rẹ̀ tẹ̀lé ìjẹ́ oríṣi kẹta nínú ẹ̀jẹ̀ ẹnu gbogbo olùmọ̀ Islam kò lórí gómìnà tí máa ń ṣe nǹkan oṣù àbí ìtẹ́jẹ̀ bí máa bá mú mu àmọ́ kírun tó mu àmọ́ gbárò wọn ò ní san irun tí wọ́n jẹ nítorí nǹkan oṣù nítorí ẹ̀jẹ̀ bí máa yàtọ̀ sáwẹ̀ wọ́n gbọ́dọ̀ san àwẹ̀ padà. مثل لي حديث معاذة قالت سألت عائشة فقلت أنا ما في عائشة يا الله مواسو ما بال الحائض تقضي الصوم ولا تقضي الصلاة كيلو في سجن كوفي نتون سين كونسو أول ما نسا يسام قادة عائشة واني أحرورية أنت فقلنا خوارج وقت ìyẹn ni pé ń bẹ nínú àgbọ́yé àwọn àwárí gbígbà tí ìrìn àtàwẹ̀ náà ní ọ̀sán padà. àìjà wa ni ṣé àhàròrè yẹ́dùn àǹtí ṣé àròrí ni ọ́ nísbẹ̀tẹ́n ìlà mẹ̀dínàtì àlẹ̀tì yẹ́sìnbó na ilẹ̀ ìhà. wọ́n fi tìsára lu tí wọ́n máa fi pe àwọn àwárí àwòrè yóò lò ó ní inni lastu bi hawriyyati èmi sọ̀kan nù ọ́ walakinni as'al èmi ń béèrè qalat Aisha wa sọ ife ẹni ìyẹ̀bọ́ bẹ́ẹ̀ dama níbi wà lẹ́nu tó bá ṣe béèrè tọ́jọ́ ìbéèrè táwọn kan lè ṣe nínú àwọn tó dìnnà tó wá fi olùmọ̀kan tó ní a ah, àbí ara wọn nìwọ náà má tètè bínú torí pé wọ́n fẹ́ mà ní tó bá pa ara wọn ní ọ́ wọ́n lè mọ tó ikọ́ àwọn olùkárẹ̀ rẹ̀ tí o bá ti sára wọn wọ́n fọ́ ní tọ́dọ̀gba pẹ̀lú gbígbádùn rẹ̀ nítọ́fà tí àyíṣà fi béèrè so obìnrin náà ti dáhùn wọn náà wọn ti bèbí náà rí kọ́ dáhùn ó ní lá èmi sọ̀kan nù ọ́ béèrè ni mò ń ṣe torí ẹ̀ má bẹ̀rù láti ṣe béèrè torí kọ́ bá pé sóńtọ̀ yìí kàn ní ọ́ má bẹ̀rù láti ṣèbéèrè nítorí kọ́ bá pé sẹ́ amẹ́díyà ní ọ́ má bẹ̀rù láti ṣèbéèrè nítorí kọ́ bá pé ọlọ́kọ tí èsè jẹ nítorí pé tọ́ máa ń bẹ̀rù bẹ́ẹ̀ ọlọ́kọ̀ nǹkan ló ní mà nínú ẹ̀sìn rẹ̀ ṣèbéèrè tí wọ́n bá ní ṣe irú àwọn kan ní ọ́ wọ́n sì sọ pé mi èsè wọn mò ń ṣèbéèrè àìsàn nìkan ní ìṣègùn àdáyé fọnù mọ̀rùn ọ̀bọ̀ ti sọ ọ́ ولا نؤمر بقضاء الصلاة إما أنت لك ولا يا صلى الله عليه وسلم فاما تنقص إذا كانت كاتنا آوي قادا شوان في قال كانت كاتنا يوم قادا ومن جهة المعنى تباو لابنا ثم أي في بيت نا آوي قادا وغنالو سديد دي إيراني tí òfin ṣẹ̀rí àdúró lé lórí. yàtọ̀ sí kí wọ́n sọ wípé san gbogbo òrùn náà padà nítorí pé òun máa wá lójúmọ́ kan lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀márùn ẹ̀ márùn tí wọ́n máa wá òun túmọ̀ sí rákà márùn rákà mélòó nù rákà mẹ́tàdínlógún tóbìnrin bá wá fi jọ́ mẹ́ta péré sí nǹkan oṣù mẹ́tàdínlógún lọ́nà mẹ́ta ó di mélòó ó di mọ́kànléní àádọ́ta tó mọ́kànléláàádọ́ta sẹ́mánì ni kọ́ máa san padà à sẹ́mọ̀ pé yóò dìrọ̀ láàrin kan ìkẹ́kà tẹ̀ wá sùn subhanallah so tọ́ba wa ti jẹ́ márùn-ún ṣe nǹkan tó ń kọ́ àti tọ́ba ti jẹ́ méje ṣe tọ́ba rẹ̀ jẹ́jọ́ mẹ́wàá kọ́ ọ̀pọ̀lọpọ̀ lè ti torí rẹ̀ fẹ̀sí ńlẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n mú wọn lórí náà ni wọ́n mú wọn lọ́rùn ẹ̀ẹ́dọ̀ ọ̀run tó ti ẹ̀tọ́ akọ̀ igun tí ẹ̀jẹ̀ kí n fi ẹ̀mójútu ìsìláàmù yìí máa à ọlọ́run ọba ó ti dẹ̀ torí ẹ̀ òfin ṣẹ̀rí àtọ̀ pé al-mashaqqatu tajlibu at-taysir gbogbo ìgbà tí ìṣòro bá ti wà ìṣòro máa bí rọrùn ó máa bí dẹ̀kùn nínú ṣẹ̀rí à ìṣòro á máa bí ìdẹ̀kùn nínú ṣẹ̀rí à torí tí ọba ní òkè gbogbo ọ̀run yẹn yóò ṣòro àmọ́ àwẹ̀ ẹ̀kan lọ́dún náà ni ọgbọ̀n ẹjọ́ àyàmá máa dó bẹ́ẹ̀ àwọn ọjọ́ tó ló ń ka ni ọlọ́run bá ní kí wọ́n sán àwẹ̀ padà torí kò lè gún wọn lápá àmì ẹ̀ wò ó àwẹ̀ tọ́lọ̀ ni wọ́n san padà náà ọjọ́ mélòó ni wọ́n bẹ́ẹ̀ nu ọdún kan three hundred and sixty six àbí sixty five days títí gbogbo ọjọ́ òun tún fi yípo obìnrin ọ̀sán àwọn ẹjọ́ mẹ́fà tó jẹ àwọn ẹjọ́ méje tó jẹ nù rọmọbọ́n àkọ́tán o wọ́n máa dé ké ṣẹ̀dákun la fẹ́ra ẹ̀dákun rọmọbọ́n mi tún ti fẹ́ dé bóòlù àti ṣe bóòlù ti sọ ọ̀sán ni à bóòlù ti ṣe tẹ́lẹ̀ ọ̀sán ni sẹ́kọ̀ tọ́nà àbáyọ kan àmọ́ nígbà tọ́nà àbáyọ bẹ́ẹ̀ sí lójú ọ̀sán ẹlòmíì ti dá ọ̀rọ̀ ọdún mẹ́ta jọba nínú àwọn obìnrin tọ́jà pé mẹ́fà mẹ́fà mẹ́fà ó di mélòó èjì. àwẹ̀ ni tọ́ba jẹ́ òun kọ́ ẹ pé fáìlì òun ti dá pọ̀ torí àwọn sọ pé al-mashaqqatu tajlibu at-taysir tọ́. eléyìí fi hàn wáyé pé ẹ̀jẹ̀ tí ń jáde kóbìnrin máa ń ṣe rí nù. tọ́lá fẹ́ dàrú èèyàn máa ṣe bẹ́ẹ̀ tó ti ti kọ́lé kóbìnrin jọ́ mẹ́ta ló ti fi ń sin nǹkan oṣù ìgbà míì nǹkan oṣù yẹn lè fẹ́ di ó lè fẹ́ lékún sí i kò dìjọ́ márùn ẹ má bẹ̀rù kọ́ọ̀fì ńlẹ̀ kó fáwọ̀ ẹ̀ lẹ̀ títí tí obìnrin rẹ̀ jẹ̀ máa lópin ìgbà tí àsìkò tẹ́jẹ̀ tí wọ́n ọba ti kọjá ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún títí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún nǹkan sùn náà àwọn tá a ti kọjá rẹ̀ kẹ̀tẹ̀tẹ̀ béèrè. ìgbà míì nǹkan sùn máa ń dàrú lórí iye ọjọ́ tí bí máa wá bí kọjá kóbìnrin yẹn tẹ́lẹ̀ náà nǹkan sùn rẹ̀ ọjọ́ méje ọ̀ àbímà bàtà tó bímà nǹkan sùn kò bá ní kò bá ní géèjì mọ́ tó wọ́n mọ̀ á bẹ̀rù pé ó ti pé jọ́mọ́ ìtàbá yìí ó tún ti lọ jọ́mọ́ ìwá ọ ẹ̀ni ẹ̀ má fi irun sẹ́yìn nítorí pé inú ti padà sípò irú sísẹ̀mù tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ń yí padà bóyá náà wọ́n bá ó fẹ́ yí iye ọjọ́ tó ti máa ṣe nǹkan oṣù yẹn padà fún mi tó oṣù yìí ẹlẹ́mẹ́tì mà oṣù tí ń bọ̀ náà ń ti ń ṣẹlẹ̀ fún yín tẹ́lẹ̀ bá túmọ̀ lóṣù kejì oṣù kẹta yóò ṣàpèjúwe ní ṣẹlẹ̀ fún mi. ìgbà míì àfẹ́ lóyún àfẹ́ lóyún tí mú wọn lọ lò ìlòkulò àmọ́ kó àwọn drugs àmọ́ kó mu pill àmọ́ kó mu torí kó yún ọmọ bá dúró lára àgbà bẹ́rẹ́ àmọ́ bá lóyún èyí tí wọ́n gun wọn lápá fún ọmọ bàá lóyún èyí tí wọ́n máa sá wọn ní fúnpá bí ẹni sáni ládàá fún ọmọ bàá lóyún. Ah! bọ̀bá ṣẹlẹ̀ pípẹ́ wá fẹ́ lóyún ó lè má bọ̀ súnmọ́ àbí nǹkan oṣù ìbàdàn bá ní ẹ̀sìn ẹ̀ lo oògùn mọ́ nǹkan sọ bá dàrú nǹkan sọ bá máa wálé márùn lóṣù ó lè wá àjọ mẹ́ta kan kọ́ da àjọ méjì mbọ̀ báyọ̀ mi ọba tún dé mbọ̀ báyọ̀ mi ọba tún dé àfa wàhálà bẹ̀rẹ̀ ìfìlà yín lẹ̀ bọ́lọ̀ ti dání ọmọ ò lè ṣe wàhálà ọmọ tọ́lọ̀ bá fẹ́ dá pílìsì kan ọ̀ràn kọ́ wọn wáyé ọmọ tó lọ́wọ́ ọba ọba ní í dá àìlò oògùn kọ́ ni ó pè kí oyún yẹn ọmọ jù ú ọlọ́run ọba tí ọba pẹ̀ sẹ́yìn tó lè sí i. torí délé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí béèrè bí wọn ṣe kan gbígbẹ́ gbogbo nǹkan súnmọ́ nǹkan súnmọ́ dàrú tọ́ba wa dàrú kò ní dàrú lásán orí wọn tún máa gbóná torí pé tẹ̀mọ́ pé nǹkan yẹn ní ti pẹ̀lú gbogbo ara orí ọmọ gbóná kò ní gbádùn wọ́n tún padà sọ sípítù ẹ̀jẹ̀ yóò dúró máa mú mílíkì yóò máa mú mílíkì kíláàsì pé mílíkì ni ó jẹ́ bí ojú abẹ́rẹ́ nǹkan mẹ́rin torí délé ẹja gbà kọ̀ọ̀lọ́. tán. tó lè bá yé wa apá kan nínú àwọn olùmọ̀ wọn lóbìnrin tí ó ń ṣe ẹ̀jẹ̀ àárẹ̀ kò yẹ nínú arápá náà sàbí obìnrin tí ń ẹ̀jẹ̀ nítorí pé ẹ̀jẹ̀ ń jáde gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ti ń jáde náà ní fẹ́ni tí ń sìn kó sùn. ọ̀sọ̀ àhìnrè gbogbo ìbálòpọ̀ ẹni ìbálòpọ̀ nígbà yẹn. torí pé Ànábì sallallahu alaihi wasallam sọ nípa ẹ̀jẹ̀ sàhábà wọn ni innama dhalika irqun wa ní ẹ̀jẹ̀ sàn kìí ṣe ẹ̀jẹ̀ nǹkan sùn. tọ́bí bá ti nǹkan oṣù máa kọ̀ fún ni láti ṣe eléyìí ò ó túmọ̀ sí pé o lè súnmọ́ ìyàwó rẹ̀ lásìkò gbà tí ń ṣe ẹ̀jẹ̀ ààrẹ tọ́ba ọlọ́run bá san òfin nítorí pọ́ mọ̀ wá ni ọlọ́run mọ̀ wá tí wọ́n á ní ìdíwọ́ kan bẹ̀ tó lè má mọ̀ ọ́ súnmọ́ ìyàwó rẹ̀ ẹlòmíì lè ti ṣe ọ̀wọ́ gbà tí ìyàwó rẹ̀ ti ń ṣe nǹkan oṣù tí wọ́n á ní kò ní ẹ̀tọ́ àti súnmọ́ rárá ẹlòmíì lè ti ṣe ṣùgbọ́n ò ní kọ́ ọba àlòpọ̀ ọ̀nà míì tó jẹ́ pé bóyá o lè fi bí àbùkátà rẹ̀ Islam gbà Islam ọ̀fẹ́ kẹ́ ti ṣe ọ̀fẹ́ kẹ́ lùpọ̀ ọlọ́run lọ́fà tó fi ṣe àwọn àjẹkùn oríṣiríṣi ọlọ́run ní fàájẹ́ zẹlẹ̀ ní sẹ́ ẹ̀fẹ̀ máa ṣe yẹ ọ́. ẹ jìnnà sí àwọn ìyàwó yín ẹ takété sí wọn nígbà tí wọ́n ṣe nǹkan sùn kí ni ma ti takété sí wọn. abdullahi bin abdel ọbí ẹ̀gbọ́n àbọ̀ àdúrà àti akọ́kàn nínú àwọn olùmọ̀ wọn ní túmọ̀ rẹ̀ ní pé ẹ̀ tí bá sùn rí ibùsùn wọ́n sùn bẹ́ẹ̀ dì mí má sùn bẹ́ẹ̀ dì ìyàwó rẹ̀ nígbà tí ń sin nǹkan oṣù àwọn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹntì Abdullahi bin Abbas sọ yìí ọ̀rọ̀ kan ni tó ṣe é pé ọ̀tà kọ̀ọ̀rọ̀ gbogbo àwọn olùmọ̀yọ́kù má bàa sun orí ibùsùn pé kíni débi wípé àbúrò ìyá rẹ̀ àbúrò ìyá Ibn Abbas tọ́jẹ́ ìyàwó anabi wa muhammed sallallahu alaihi wasallam Maimuna ó dúró lébìnà abbas lórí títí ní sọ fún yín pé àwọn ọ̀gẹ̀bùn àǹtà ẹ̀sùnà ti rasulillahi sallallahu alaihi wasallam tí wọ́n fẹ́ takò sínú anabi sallallahu alaihi wasallam tìrúkà nàbì sallallahu alaihi wasallam sọ fún wa ibi gbogbo nǹkan lọ́tọ́ pẹ̀lú ìyàwó yín tí ń sin fún sùn yàtọ̀ sí pé kẹ̀sì nàṣàyè sí ẹ̀jẹ̀ ti ń jáde àwọn obìnrin nù àwọn olùmọ̀ lóbìnrin èyí ti bí àwọn obìnrin tó ṣe pé ẹ ọlọ́run tó wúlò náà ẹrú náà tiẹ̀ ní tiẹ̀ tí ó sọ kò ní tiẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ọgbẹ́ tó bá gbádùn tọ́mọlá náà fi sọ̀rọ̀ kò ní takò. báyìí àdìmọ́ mu máa rí alimami lafi'i alimami lauzari alimami abu hanifa ọmọ kiri alimami abu yusuf àti àwọn tí wọ́n pọ̀ nínú àwọn olùmọ̀ islam àwọn ní ó lè báyàwó rẹ̀ ṣeré ìtumọ̀ jìnnà sí ìyàwó rẹ̀ nù nígbà tí ń sin nǹkan oṣù jìnnà sáyé ibi tẹ́tẹ́ ti ń wá àmọ́ tọ́ba báyàwó rẹ̀ ṣeré ọba ṣeré lẹ́yìn ìgbà tó ti sin nǹkan lọ́dún láàrin ìdodo rẹ̀ sí ìsàlẹ̀ bóyá dẹ́gbẹ̀ orúnkún yóò fi ró nǹkan kan máa bíi tówẹ́ẹ̀lì bíi ìró rẹ̀ so ìgbà náà ńlọ́wọ́ bá a ṣeré kọ́ àwọn ọmọọba mọ́wọ́ lọ síbi tó wà lábẹ́ tówẹ́ẹ̀lì báyìí làwọn olùmọ̀ yìí sọ ti wọn o wọn ti fún anabi wa Muhammad sallallahu alayhi wa sẹlẹm ẹnìkan fi léèrè oní máa yẹ xilolé mínímúrọ àti wàhíyà háyẹ kí ni tọ́tọ́ sí mi láti jẹ gbádùn láti fi ṣe nǹkan àti jẹ gbádùn lára ìyàwó mi nígbà tí ìyàwó mi sì ń kú. wọ́n bí àná ìsọ̀rọ̀ àṣọlá léèrè bẹ́ẹ̀ ṣé rí àwọn sáadé yẹn àwọn èèyàn kan ní tó dé pé ọlọ́run ọba fúnra ara rẹ̀ ọmọ àmọ́ sàwọn lẹ́tà ní ìṣe ẹni tí wọ́n tan ara rẹ̀ jẹ́ fún ọba mọ̀ ọ́n máa béèrè nínú tó sì mí lára ìyàwó mi nígbà tí ń ṣe nǹkan oṣù ní ìsìn máa kẹ́ńtà ní béèrè láyé tí wọ́n ti máa wọ́n ti máa wọ́n ti máa yin ilé kan náà pé àìbí bá wọn àìbéèrè bá wọn irú béèrè kí béèrè wọn ẹ ọkàn sì nà lásán láyé mọ̀ ní tó ọba mọ̀ béèrè báyìí ẹni sàábé yìí ń béèrè lọ́dọ̀ anabi wa Muhammad sallallahu alaihi wasallam faqal anabi wa dá lóhùn yìí pé lè tẹ̀sí dàrí ha ثم ṣá ànákàbí àlà àhà jẹ́ kí ìyàwó rẹ kó lo ìlọ́jì kó rọrùn kí wọ́n wá jẹ ìgbádùn rẹ tó fẹ́ jẹ gba orí ìró tó rọ. yẹn ni pé kọjá yìí pé ó fi nǹkan wé àárín dodo rẹ̀ sísàlẹ̀ tọ́ba ti ṣe bẹ́ẹ̀ kọ́nà. eléyìí làwọn tá a dárúkọ nínú àwọn olùmọ̀wá làwọn fẹ́sà. ṣùgbọ́n o al-Imam An-Nawawi àti Muhammad ibn al-Hasan al-Shaybani lọ́jọ́ ọmọ kí o al-Imam Abu Hanifa ọmọ kí o rẹ̀ mí. ó ti kó nǹkan ló gbé Abu Hanifa yọ sára yìí òun ló jẹ́ àmọ́ Abu Hanifa Muhammad ibn hasan al ó tún jẹ́ àpá fún Imam Shafi'i òun ló kú ọ̀rọ̀ ìmáàmù Abu Hanifa yọ sí wa nínú àwọn àtìrà rẹ̀ tó ọkọ̀ tó ṣe rí àwọn àtìrà tó dádúró gidigbe tí ọ̀pọ̀lọpọ̀ ríru rẹ̀ kọ́ ni. Muhammad ibn al-Hasan al-Shaybani àti apá kan nínú àwọn olùmọ̀ Shafi'iyya àwọn sọ ike gbogbo nǹkan ló báwo lè lò pọ̀pọ̀ nídìí kó ṣẹ̀ṣẹ̀ lò lọ́dì àmọ́ sá sọ̀ra fún àti lọ́ta ìdí tẹ̀tẹ̀ sí ń jáde ìdáhùn sọ̀rọ̀ kí ló dé ẹ̀yìn sọ bẹ́ẹ̀ wọ́n ní sèbá nàbí sallallahu alaihi wasallam sọ nínú àdéhìí tó gún régé nínú àdéhìí tó gún régé wípé isna'u kulla shay'in illa an-nikah gbogbo nǹkan lọ tọ́ pé kẹ̀sì yàtọ̀ sí kẹ̀bá ló pọ̀ pàbí tẹ̀tẹ̀ tó ń jáde. eléyìí táwọn dì mọ́ eléyìí onáà ní ti dàwúdù bọ̀hírì tó sọ eléyìí láti sàlẹ́sà igbe gbogbo nǹkan lọ́tọ́ kó sì pẹ̀lú ìyàwó rẹ̀ nígbà tí ń ṣe nǹkan oṣù yàtọ̀ sí pé ó jìnnà sáyé ibi tẹ́jẹ̀ ń gbàdá ni tọ́ba ti sọ́ra tó jìnnà sáyé ibi tẹ́jẹ̀ ni alihamudulilayi ṣùgbọ́n o ẹ̀dá rántí pé àwọn olùmọ̀tá sọ yìí pé àwọn lo àdéhìí pípó lò lọ́jì ẹ̀dá wọn sọ́ra fún mi pé bí èèyàn bá sún mẹ́bàá kan ó tètè kó se tí wọ́n ní ọmọ tè àwọn náà ti ti mà nítorí ni à ń sọ̀rọ̀ fífẹ́ nu kónú pẹ̀lú obìnrin èèyàn gbà tí èèyàn ń gbà rẹ̀ alẹ́ lómii wá tètè bá ti tètè ó ti tọ́ ara fa. bọba jẹ́ bọba wa jẹ pé gbogbo nǹkan ló lè ṣe yàtọ̀ sí kó sọ́ra fún bí tẹ̀sẹ̀ ti ń jáde báwo wá ní ẹni tí ìyàwó ń gba gbogbo ọ̀nà àmọ́ tí ó ti mọ̀ fún wọn sọra fún bí tẹ̀sẹ̀ ń gbà jáde ọ̀pọ̀lọpọ̀ ọmọ lè má rẹ̀ mú mọ́ tí wọ́n bá torí ẹ̀ ń táwọn olùmọ̀ ń wò ní pípé àwọn lo àdéhìí lò lọ́jì mọ́tò ọ̀bá rí kankan tọkọjá torí tó bá ti níyàwó ìwọ̀nba náà ní gbogbo obìnrin obìnrin ọ̀rọ̀ yóò dínkù lára rẹ̀ ẹlòmíì ní torí tó bìn lọ lórí títì tọ́tọ́ ara kò fẹ́ yàwó wọ́n tó bá fẹ́ yàwó ìwọ̀nba náà ní gbogbo àwọn ọ̀rọ̀ àná ó ọmú ma ó ti tànù orí ojú rẹ ti ń wo ọkàn tó àrùn yóò yóò di pọ lọlẹ so tó bá níyàwó so ó ní àwọn nǹkan tí ilé pé bóyá ó lè mú kórì rẹ kó o fẹ so wọn kó lò lọdì tó bá lò lọdì ìwọn bá iná ní ọmọ òkú ọba gbọ́dọ̀ bá lò pọ̀ àmọ́ tó bá yẹ kó kò lò lọdì ó tètè torí ẹ dáhùn afáàrùn ìwọ náà wàá bìrà rẹ léèrè. tí ó lè dira rẹ mú bọ́ba ti lè dira rẹ mú ìsúná wo kó lẹ́sẹ̀ ìlànìkà ó lè ṣe gbogbo nǹkan àyàfi sọ́ra fún àyèbí tí ẹ̀jẹ̀ ti ń jáde àmọ́ wọ́n ti rẹ kì í kó nínú màmá ọmọ rẹ dura lọ tọ́wọ́ àlọ́ dáná tọ́mọ́ gbogbo nǹkan la lè ṣe yàtọ̀ sí pé má ṣe bẹ́mi náà ń lè sọ́ra mọ́ra rẹ̀ sọ́ra tó ilé ìjẹ̀bù ti ṣe jẹ́ torí ẹ̀ àwọn olùmọ̀tòsí àpò ẹnu nípa pé ọ̀dà tó bá ṣẹlẹ̀ pé ẹnìkan ti gbáyàwó rẹ̀ pọ̀ lásìkò tí ń ṣe nǹkan sùn náà kọ́ kí ni òsì mana ìtọ́ pọ̀ jù nínú àwọn olùmọ̀ wọn ni yóò tọrọ àforíjì ni yóò tọrọ àforíjì àwọn kan nu wọn wọn ni yóò fi dìínàrù àbí nísù dìínàrì. yóò fi ṣe sàrà nínú wọn ni imaamu ahmed rahimahullah ṣùgbọ́n Imam ibn Abdul Bar rahimahullah ta'ala wọn láti ṣe yẹn mọ̀tọ́rì àti ìsìnkàn tó kọlu lura wọn ìgbà kan wọn ní dinar ìgbà kan wọn ní dinar àbí nísò dinar ẹ̀ mú kàn pé ọ̀nà táàbí ti ń gbà wá ọmọ ẹ̀hẹ̀ torí rẹ̀ wọ́n ní wàlẹ́ àtẹ̀kùtù kàfàrọ̀ tó ń bi hadith mọ̀tọ́rì. àti lè sọ pé kéèyàn máa sanwó tán pẹ̀lú àdéhùn kan tó ṣe pé tán ó sì ti kọ́ jẹ́ kó fẹsẹ̀ nílẹ̀ ó sì ṣe ṣe kọ́ má fẹsẹ̀ nílẹ̀. torí rẹ̀ àwọn ní sọ́sẹ́ kò ní kó ti àtàkùrù wá. ṣùgbọ́n tọ́ba fi nǹkan ti sàrà ọ̀dà tọ́ba fi nǹkan ti sàrà ọ̀dà jù. àmọ́ sọ́ra mẹ́sì. ọlọ́ni wọlé àtàkọ̀rọ̀ bóun náà àtàyà kúrò ọlọ́lẹ̀ gbọ́dọ̀ máa lò pọ̀ síwájú kó tó di pé ẹ̀jẹ̀ yẹn dà yàtò bọ́ọ̀nà bì ẹ̀jẹ̀ dà kìlá àtàwáwà yàtò hàrànà wípé wàlẹ́ àdàkọ̀rọ̀ bóòhùn náà hàtẹ́ yàtò hàrànà yàtò hàrànà yẹn ni pípọ́n àwẹ̀ yàtò hóná kẹjọ dà torí yàtò hóná ò sí lọ́wọ́ rẹ yàtò hárnà ò lè dé ìwọ lágbára láti sọ pé kẹjọ dá kọlọ̀ tó ní kọ́ dá àmọ́ yàtò hárnà ò lè wẹ̀ nígbà tí èsì pọ̀ rẹ gé bọ́bá sì gé wọn àwẹ̀ fún ọ àmọ́ ta ni ó pè kẹjọ rẹ ọ dá ọ̀wọ́ torí de eléyìí wíwẹ̀ pẹ̀lú mi onídàgbà lérò mi. apákan nínú àwọn olùmọ nínú àlùwàlá ni o fẹ́ bí àlùwàlá àrùn àlùwàlá báwò àwọn kan sì ní kọ́ táàbà ni tó bá ti táàbà ó ti parí tó bá ti táàbà ó ti tú ọkọ rẹ̀ ó sùn máa kò sí wàhálà ṣùgbọ́n o ìtọ́dọ́gba jù ní pé ìwẹ̀ ìyẹn tàbá kẹ́ yàtọ̀hárnà ìrọ̀ àyàtọ̀hárnà ìwẹ̀ tọ́ ọlọ́run á ní fẹ́ ìdá àtàkùn àrùn tí àwọn obìnrin yìí tí wọ́n bá wá wẹ̀ alákọ̀ọ́kọ́ tẹ̀sẹ̀ bá dá ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá wẹ̀ àwọn ìgbésẹ̀ tó máa retí nù wọ́n bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ ẹ̀jẹ̀ kọ́ dá tẹ̀sẹ̀ bá dá kọ́ wẹ̀ tán àwọn olùmọ̀ ní àwọn ètò pọ̀ jù nínú àwọn olùmọ̀ wọ́n ní kòtò ká súnmọ́ ìyàwó wa tó ṣe nǹkan oṣù síwájú ṣáájú kó tó di wípé ọ̀wẹ̀ ẹ̀jẹ̀ dá lásán sùn ó dìgbà tó bá wẹ̀ ṣùgbọ́n pàápàá nínú àwọn olùmọ̀ ẹbí Abu Hanifa àti Dawud Zahiri ó tilẹ̀ jẹ́ pé Abu Hanifa ọ̀rọ̀ tí wọn àwọn ní tó bá jẹ́ pé nǹkan oṣù yẹn iye dọ́gba yẹn ló fi ṣe gbogbo tẹ́jọ́ bá ti dá ó lè bá a lò pọ̀ àmọ́ tí wọ́n bá tó iye dọ́gba yìí ẹ́ ó tún gbọ́dọ̀ wẹ̀ náà tẹ́tẹ̀ bá dá kò sẹ́yìn tó mú yín máa ṣe yàtọ̀ àyà ti wà very very clear ọ̀hán pípé tẹ́tẹ̀ bá dá tẹ́tẹ̀ bá sì dá kọ́wẹ̀ tọ́ba ti wẹ̀ fáwọn ọ̀nà mi hàìtó àmàrà fún ọ̀lá torí di eléyìí ẹ̀jẹ̀ ní ọ̀dà tẹ́tẹ̀ bá ti dá obìnrin ó sì wẹ̀ tọ́ba ti wẹ̀ ọkùnrin lè súnmọ́ tọkọ rẹ̀ ọlọ́ni fẹ̀yìrẹ́ tọkọ àrùn táwọn obìnrin tí wọ́n bá wẹ̀ táwọn obìnrin bá wẹ̀ ìgbà náà lẹ́tọ́ lè súnmọ́ wọn. ọ̀rọ̀ àwọn tó sọ pé tó bá wẹ̀ ló lágbára o obìnrin rẹ̀ ń ṣe nǹkan oṣù kò tí ì wẹ̀ nǹkan oṣù ti dá tí ì wẹ̀ dídá nǹkan sùn pé kọ́ wá sọ kọ́kọ́ lọ dábàá kọ́ máa bọ̀ rárá o lórí bàbá wẹ̀ èsì pé kọ́ wẹ̀ kẹ̀kẹ́ kọ́ wẹ̀ sẹ́ o kọ́ wẹ̀ wẹ̀ háyò kọ́ wẹ̀ wẹ̀ háyò ìwẹ̀ háyò bí ìwẹ̀ jánàbà náà bí ìwẹ̀ jánàbà náà tọ́ àlàyé rẹ̀ ń bọ̀. wẹ̀ jánábà ni ìyàtọ̀ tó kàn aláàárín méjèèjì kìíní àníyà àníyà tẹni wẹ̀wẹ̀ jánábà ó yàtọ̀ sáníyà wẹ̀wẹ̀ háyà nítorí ti sọ́kàn rẹ̀ nípa àwẹ̀ méjèèjì ó náà ní wẹ̀ méjèèjì eléyìí háìbò ni eléyìí kúmá jánábà ni so tọ́lá ti láti sọ́kàn irú wẹ̀ wẹ̀ ó ti tó bákan náà tóbìnrin bá ń wẹ̀ ìwẹ̀ háìbò kòkò káàtà kókó kó túnú orí rẹ̀ tó bá jẹ́ pé ìrùn ni wọ́n lọ́ márùn kìí ṣe nǹkan kan wọ́n fi sọ̀rọ̀ wọ́n bá a bá sùkú lódì ìpàdé àdúrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu ló kọ́ tẹ́ ń pa àwọn ọ̀run tó fi ń dì tọ́ tó bá gbèrú rẹ̀ lódì kòkò kó túnú orí ẹ̀ nítorí hadithi ummi salama radiyallahu anha nínú sahih imaami muslim oní inni ashuddu bafra ra'si èmi àwọn aṣọ irun orí mi àwọn apá irun orí mi pọ̀ lọ́wọ́ ń so àwọn ń dì wọ́n di irun orí mi. aba ankubuhu li ghusl al-janaba ìlà anabi sallallahu alaihi wasallam ṣé kí n máa tu torí ìwẹ̀ janaba àbí kí n má tu. faqala. النبي صلى الله عليه وسلم إن الله إنما يكفيك أن تحفي على رأسك ثلاث حثيات ثم تفيضين عليك الماء فتطهرين النبي صلى الله عليه وسلم قال تشتو أبو قوة دام سوري ولا متع نين أقوة متاع لو بارا ريو تقارين قوة دام سوري ولا متع يعني كي كي ربا لو في اليوم كي في كون يسوع لو في كون إنه ما لما eléyìí ò burú. bákan náà ọwọ́ àna ọ̀rọ̀ àyà kan kíkó bíi anabi sallallahu alaihi wasallam pé àbà anqubuhu lil haydati wal janaba pé kí n máa tún un orí mi torí pé mo fẹ́ wẹ̀wẹ̀ haydọ̀ àbí wẹ̀ janaba méjèèjì faqala la anabi sallallahu alaihi ní rárá o. nínú riwaya ti Abu Dawud anabi ní. واغمزي قرونك عند كل حفنة سبحان الله nígbà tó bá bomi sí ọwọ́ rẹ̀ ibi tí wọ́n bọ̀ barun sí ibi tó dé sí torí pé irun orí ti wọn wọn bá dé yóò yóò ṣe gangan báyìí yóò ṣe gangan báyìí ibi tó ti táǹkókò ibi omi tó ń gbé bọ̀ jẹ́ kí ibi tó táǹkókò ọwọ́ nú ẹ̀ kó fi rin máa sódà tó omi ò fi wọ gbogbo inú àwọn arùn yàn tó eléyìí tó túmọ̀ sí kẹ́ńtà máa de sùkú náà tó kó fomi sórí lọ́nà tí ó fi rí pé omi ṣe kí ni ọwọ́ gbogbo omi tómi gbogbo omi náà ti tààrùn kókó tómi bá ti wọ́ bí alhamdulilayi bọ́ fúrò nu wọ́n yàtọ̀ sí à ń dẹrun ẹ̀rí fún ọmọbìnrin lórí wọ́n máa sún tí wọ́n máa sún ojú rẹ̀ ọ̀wà máa abẹ́yẹn ò rí torí kí wọ́n pa ọwọ́ àmọ́ nígbà fẹ́ ti dà kí wọ́n bá ọlọ́wọ́n fẹ́ ká tẹ̀ra alẹ́ torí oge tójú ọwọ́ ayọ̀ bí ẹni tó dáràn. Mo bá ti fa ń ẹni tí kíláàsì wọn ti fà á. Kíní tí wọ́n fi ń dèèyàn yóò jẹ́ ààzìl. Ààzìl tó jẹ́ ìyẹn ni pé ó pòtẹ́kì irun kò ní jẹ́ kí nǹkan débẹ̀. Bẹ́ẹ̀ni àbẹ́ ẹ̀kọ́. Nígbà tó bá sì fẹ́ wẹ̀ à káàtà kótó débi kébi ọ̀yàtọ̀ sí tẹni tó de irun rẹ̀ mọ́ra wọn àbí ọ̀yàtọ̀ ọ̀yàtọ̀ òwú gan yàtọ̀ kátó pé rọ́bà ẹ̀sìn ọ̀pẹ rọ́bà yóò máa lé omi ni òwú kúmọ́ omi lè rọ́nà wọnú ẹ̀ àmọ́ iye omi mélòó là ń bò káàtà tó wúlò ń fi fọ̀ náà lẹ̀ fómi kó débi irun ẹ̀mọ̀ kó mi wọ́n pọ̀ díẹ̀ pàápàá jù bẹ́ẹ̀ tí máa mú orí wọn kì í ṣe kí wọ́n sún wọn bàbá tò wọ́n mú ni wọ́n máa sún wọn nìkan máa yẹ káyè kan máa sílẹ̀ kí wọ́n hàn òwú náà láàrin látòkè délẹ̀ torí ẹ̀ la sọ pé tóbìnrin máa fẹ́ wẹ dáná pẹ̀lú pópò òwú di rí àbófi rọ́bà di rí tí ò ti mọ̀ ọ̀nà tó mi fi dé débi gbogbo oorun rẹ̀ ọlọ́run àràn lọ́wọ́ kó tù ú torí kìí sùn lọ́wọ́ nínú àdéhùn mú kálámà kìí sùn rọ́bà kìí sùn owó dìrì èyí tó wá nínú àdéhùn mú kálámà ìnípa àdéhùn kú abarun ẹlẹ́yìn kò burú. ẹ sì bá àwọn mọ́mọ́mọ́ aláyéjọ́ àwọn ò ní wàhálà wọ́n kàn máa ba irun orí wọn náà ni kọ́lọ̀ òfòrè sí i àmọ́ ní wàhálà ẹlòmíì dé wu ẹ̀sìn ó dé má rí i ẹlòmíì òwú tutù wọn fi kún un wọn wàá kún láró omi búlù omi rẹ́ẹ̀dì wọn wá yọ yọ adájọ́ àlùjáde ń bẹ̀rù wọn sì máa wọ́n kó ti sóge subhanallah tọ́ tọ́ lánàá àgbàláyé ibi tó bá wù ọ́ lè fẹ́ kiri tó bá sì wù ọ́ lè fẹ́ dọ́ọ́ káàdì wọ́n máa wù ọ́ lè fẹ́ fìlísíà kò sí tó burú mbẹ̀ nínú òfin Islam ṣùgbọ́n gèrè dọ́kas ó sì nǹkan oṣù tán tó ná ọwẹ́ tọ́ ẹ lójoojú tó náà máa parí nǹkan oṣù tí ò bá tẹ̀ jẹ́ mùsùlùmí tó tí ó sì fẹ́ mùsùlùmí sọ̀rọ̀ báwọn náà gbà wọ ẹsẹ̀ bóyá bóyá àmọ́ àwọn ọ̀ma àmọ́ bóyá bóyá olùwẹ̀ àmọ́ mùsùlùmí bá ti fẹ́ ń kọ́ wọ́n ní sáà tún láti rẹ̀ ọwọ́ ẹ̀ ní àdúgbàwọ̀ ìmáàmù Malik nínú rìwáyà Ibn al-Qasim wọn ni bẹ́ẹ̀ ni á tún láti rẹ̀ torí pé làtọ́ kọ́kọ́ rẹ̀ láti súnmọ́ torí pé ọ̀nà ni ọlọ́ni fàájẹ́sẹ̀ ló ní sa abilmahir wàlẹ́ àtàkọ́rọ́bù hùnà àtàyà tóorùn fẹ́yìlá bàbá harnà fàtúhùnà mi àyètò àmàràkùnmọ́ ẹ̀jẹ̀ dá wọn wẹ̀ gbàdá náà tó súnmọ́ wọn ẹ̀jẹ̀ ti dá eléyìí ọ̀wẹ̀ a lè súnmọ́ wọn ló sùn lọ fẹ́ẹ́. Imam Malik ní áṣíláṣí rẹ̀ nítorí àǹfààní tọ̀pọ̀ torí tí ọba wẹ̀ ọkọ̀ láǹfààní àti súnmọ́. kí á ní ó fi wẹ̀ wọn ló mi nì wọn láyà yẹn pèsè mùsùlùmí nìkan gbogbo obìnrin rọ́lọ́ náà lọ́gbà pé a lè fẹ́ wọn a jẹ́ pé bá a bá fẹ́ kìtàbí yà náà àbí òye wa tá a bá fẹ́ kìtàbí yà náà. òun náà yọwẹ. aishab nínú àwọn ọmọ ìkéwù òun gbọ́rọ̀ alásọ̀dọ̀ imam imam malik wọ́n hàn kíláàsì rẹ̀ láti wẹ̀ imam malik kanáà ló sọ nítorí kò gba yín gbàgbé náà máa kírun kí wọ́n ti torí ẹ̀ àtọ̀ máa bẹ ẹni pé ìjọba wẹ̀ ló ti dà òkè báwo ni màá ti wẹ̀ tòṣe ẹ̀ mọ̀fẹ́ tẹ̀sẹ̀ máa ṣàlàyé fún mi. torí di eléyìí wọ́n ti náà lọ sọ pé láyé àti di àlejò yẹn pa àti wọ́n pa tó pé ọba jẹ́ mùmí ẹ̀ lè mú túláàsì pé kó ṣe islam ṣe islam báwò àtúrẹ́ ẹ̀ báwò bákan náà tó wà sọ pé túláàsì lọ́wọ́ ẹ̀ á ó lọ fẹ́ máa rùn wọ́n ti ní túláàsì ò ní rùn àá ọ̀ tọ́ba wà lára tó lè parí àmì máa rí ilé wọn kọlù òórùn ti dà ìtumọ̀ dábì ní wọ́n túláàsì ẹ̀ lákọ̀ọ́kọ́ nù tọ́ alákùlà hàn ìyọ́n bẹ́ẹ̀ náà ní kí dàpọ̀ wọ̀nyí yóò dà fún ọ̀wẹ̀ ṣùgbọ́n tí ọba wẹ̀ ẹ mọ̀ pé wẹ̀ yóò lè jẹ́ wẹ̀ láì bá nìyẹn ó sì jẹ́ bàtà tábíà bó o wá ní oṣù dàníyàn ṣé àníyàn ní ti pẹ̀lú Islam ni àbí kébé náà lè dàníyàn. Hmm. Hmm. kèfèrí náà máa dàníyàn alimami Ibn Qayyim rahimahullah wọn ni kò sí kankan tí alẹ́ ti láyè láì dàníyàn tó bá fẹ́ pààyàn fún ṣe ìsọmọ dàníyàn ńgbà tẹ jókòó ẹgbèrò àti jókòó àbẹ ẹgbèrò rẹ bẹ́ẹ̀ bá tún ti di ẹgbèrò àbẹ ẹgbèrò ẹfẹ jẹ ẹgbèrò àbẹ èrò gbígbà náà làníyàn ṣùgbọ́n ìyàtọ̀ sí ẹ àti kèfèrí ni pé tí wọ́n bá dàníyàn yóò dá a ma ẹ̀sìn tó ṣe ń torí tọ́lọ̀ àti tó ṣe ń torí tọ́lọ̀ ètò àti tó ọlẹ́sàn àmọ́ òun tẹ́lẹ̀ náà ẹ̀sán wo sọyẹ wa sọ̀ntorí délé ọ̀dà ní ọ̀kọ̀dà ní ẹ̀sìn yàn ó ti dọ́gba sọyẹ wa pẹ̀tọ̀ wẹ̀ wẹ̀ kólébà kálíbà láǹfààní àti mẹ́jẹ gbádùn ààrẹ ìyàwó náà lójútọ́ wọ́n ní kí wọ́n yóò sì wẹ̀ ọlọ́ni. فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله lẹ́yìn ìgbà tí wọ́n bá ti mọ́ra tán wọ́n wẹ̀ ẹ máa bá wọn lò àbí tọ́lọ̀ wọn bá ti pa yín láti ẹgbẹ́ kẹ́ ẹ máa bá wọn lò. ìtumọ̀ eléyìí òun náà ní í pé tẹ́ ẹ bá bá àwọn ìyàwó yín lò abẹ́ wọn lẹ́ẹ̀ máa bá wọn lò gbà ọ́ ọlọ́run ọba ọgbà kẹ bá ìyàwó lílùgbàdì haram ọlọ́run ṣe léwọ̀ tọ́nà bá bá ṣe nǹkan léwọ̀ tó bá fẹ́ rí ìbínú ọlọ́run kó ṣe tọ́nà bá bá ṣe nǹkan léwọ̀ ẹni tó bá fẹ́ bá ń tí ọ̀dà pàdé kó ṣe láyé bí àti lọ́la òkè yá torí de eléyìí kẹ́ bí o ti wá nu àyà tí ń bọ̀ látòrí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa. àyẹ̀wò lẹ́ẹ̀ máa bá àwọn ìyàwó yín lò papọ̀ ṣùgbọ́n ń bí ọlọ́run ọba rí i kẹ́ ẹ mà pé tí wọ́n bá ṣe ibi tẹ́ ẹ máa bá wọn lò gbà iná níbi tọ́lọ̀ ń pa yín láti fi bẹ̀ kàn ló ń gbà kẹ́ ẹ bá wọn lò gbà. sọ̀rọ̀ wá pé tí àwọn yẹn bá ti ṣe nǹkan oṣù kan tó sì wẹ̀ kí bá lò ibn Hazm alimami ibn Hazm wọn ní tẹ bá wáyà yìí ọlọ́run ní bàtú ọ̀nà kẹ ẹ bá wọn lò àtẹni torí ẹni tó tó bá ti parí nǹkan oṣù báyìí kọ́ bá lò <laughs> kọ́ ọmọ bá tẹ lọ eléyìí hàdà huwa alìyànkú bẹ bọ́ ọ̀hìrì yẹtì eléyìí ló ti dédé pẹ̀lú pé bọ́ ọ̀hìrì lò bí ọba tó sọ bẹ́ẹ̀ kí ni ọba tó pé òwú ọjọ́ náà tọ́wọ́ àti láti ara rẹ̀ ọ̀pá ara rẹ̀ nítorí délé ló jẹ ọlọ́run tún láti rẹ̀ eléyìí báyìí àṣẹ pípítọ̀ ẹ̀ńtọ́ bá wù ẹ̀ńtọ́ bá wù kó súnmọ́ ìyàwó rẹ̀ nígbà tí ìyàwó rẹ̀ bá parí nǹkan oṣù tó wẹ̀. إن الله يحب التوابين ويحب المتطهرين dájúdájú ọlọ́run bá nífẹ̀ẹ́ àwọn olùrònú pìwàdà ó sì nífẹ̀ẹ́ àwọn olùsè ìmára katuba kúrò nínú ẹ̀ṣẹ̀ katuba kúrò nínú sẹgọsọlọ katuba nínú títakùtọlọ katuba kúrò nínú yíyan ọlọ́run ọba lòdì katuba nínú àìfẹ́ tọ́lọ̀ kátúbá kúrò nínú wa bíbá tọ́mọlá kejì jẹ́ kúrò nínú wa kàmá gbẹrẹ lẹ́sẹ̀ kúrò nínú wa àìfẹ́ lọ́síwájú tọ́mọlá kejì kúrò nínú wa kàmá bínú lọ́síwájú ọmọlá kúrò nínú wa fẹ́ bá tọ́mọlá kejì jẹ́ àyè gbà ìgbà tẹ́mi bá ń bẹ lára wa kájú bàjàmà ọmọ òní ni wá ọlọ́lọ́mọ ọ̀la ọlọ́lọ́mọ ẹni sílẹ̀ ọlọ́mọ bá wọ́n máa sọ pé ó dìgbà báyìí ó sì máa dèka ẹ lọ náà ní ẹ̀bọ́ àti òòtà tó ń ṣe wọ́n máa ṣe lọ náà ní dìgbà kan wọ́n mọ̀ bọ́yọ̀ ní dọ̀la kéèyàn wá lọ fún kébèrè orí ibú láéláé nù lọ́nà fún ẹjọ́ tọ́ wa ẹ̀dá túbá lónìí kó tó dọ̀la nítorí pé ìgbà tí èèyàn gbádùn èèyàn ọmọ tí ó gbẹ̀yìn rẹ̀ àárẹ̀ mà lè dé tí ọmọ báyìí sọ̀rọ̀ dúdú bá dé ìsì ẹ̀ ní mọ̀túmọ̀ rẹ̀ má ọlọ́dà fún ọkọ̀ àdàtà ìdá torí ìdílé ọlọ́run ọba lọ nífẹ̀ẹ́ sí àwọn olùrònú bí wàdà ẹ wá mọ̀ yìí pé ajẹ́pẹ́ ń tọ́ dáa gidigidi gan ni kéèyàn ronú pé wàdà torí pé tó ń sèjọ́ làwọn fi nífẹ̀ẹ́ á ọ̀dà ló pé sẹ́dọ̀ sọ́dà. torí ẹ̀ tàwáàmù orúkọ kan ni tó a máa lò fọlọ a sì máa lò fẹdọ Ọlọ́run ẹ wo bí Ọlọ́run ròyìn àwọn ẹ̀dá rẹ̀ wípé inna Allaha yuhibbu tawwabin Ọlọ́run ti tún pera rẹ̀ ní lọlọ ìyẹn náà ṣùgbọ́n ìyàtọ̀ àwọn ìtumọ̀ àwọn yàtọ̀ tàwáàbù tọ́lọ́nra ìyẹn lọ́bọ̀ olùgbà ìrònúpìwàdà àwọn olùrònúpìwàdà tàwáàbù tèèyàn òun náà ní kó ronúpìwàdà kúrò nídìí ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n tọ́lọ́nra ni olùgbà ìrònúpìwàdà torí rẹ̀ o lè sọ ọmọ rẹ ní Abdul Tawwabi. abedu tawari ẹrú ọlọ́run ọba olùgbà ìrònúpìwàdà àwọn olùrònúpìwàdà a máa gba ìrònúpìwàdà àwọn lọ́pọ̀lọpọ̀ kìí sìgbà kan sọ pé nígbà kò sígbà tó kanlẹ̀ fún ọlọ́run tọ́lọ́run ní dọ́ọ̀lọ́ torí délé ẹ̀dá túbà dẹ̀mọ́. ويحب المتطهرين ó sì nífẹ̀ẹ́ àwọn olùsọ ọ̀rọ̀ mọ́ra náà la sọ débi káwẹ̀ lẹ́yìn gbàdá parí nǹkan sùn ńbẹ nu tọ́nà wọn bá nífẹ̀ẹ́ sí àmọ́ ká máa wá àrùn káyé ká máa wá fi kírímù gbé ìgbà mélòó lòórùn kírímù yóò fi jẹ́ pátẹ́kùn pé lọ tó òórùn tún padà dé àní ọ̀wẹ̀ òní kírímù tó rárá o bọ̀ ọ̀bá wẹ̀ tán kírímù àmọ́ kò kírímù láì wẹ̀ òtí jẹ́ mùtàkọ ìrọ̀ òtí jẹ́ ẹni tó ṣe ìmára kọ́ àwa wẹ̀ kẹ̀kẹ́ àti ọ̀sẹ̀ eléyìí kọ́ ni ìwẹ̀ tá à ń sọ ń bínà ìwẹ̀ tó jẹ́jẹ́ sí òun náà ni ghuslul hayd ìnà ọlọ́run ní kò sí fún àtọ́ bá ṣe yun tán o tún wá fẹ́ wẹ̀ kẹ̀kẹ́ kò burú kò lè wẹ̀ kẹ̀kẹ́ lẹ́yìn ọlọ́run bá nífẹ̀ẹ́ sí àwọn olùṣe ìmára nínú rẹ̀ náà ni akramakumullah tá a bá su àdàbà tá a bá tọ̀ àdàbà títọ̀ bá dà sí wa la àbí la sọ àbí la yìí àfọ̀nù kò sí ẹni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ àti ọjọ́ kan yìí tí ìtọ̀ ọbẹ̀ lára rẹ̀ tí ó gbádùn kò sí ẹni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ àti ọjọ́ kan yìí tí ó sì gbẹ̀sẹ̀ tí ò ní rí nǹkan nù dí àbí fi dáábà tí ó gbádùn yóò máa rìn níbi àsùpá ibi àdínkù ó tètè rí nǹkan tó ń kí ní ìmọ̀ subhanallah ìmánì ní jẹ́bẹ̀ amẹ́ndé wò pé a ti bára mi náà ló dẹ̀ jáde kọ́mọ yìí náà a kò gbádùn nù kò gbádùn nù èyí ó dàbí bọ́tà sínú búrẹ́dì ìgbẹ́ àwọ̀ torí ẹ̀ torí ẹ̀ adúpẹ́ fọlọ́ tí ò sí wá ní àtìgbẹ̀tẹ̀ mọ́tàbà adúpẹ́ tí ò sí ju wa bẹ́ẹ̀ adúpẹ́ fún tí òsè wá ní àtọ̀mọ́tà ábà á obìnrin jáì pọ́tẹ́kẹ́ ó wá ní ẹ ẹ wọ́n bẹ wọ́n wọ́n ẹ àìsẹ ẹ ṣòkòtò rẹ wọ́n bẹ fún ọ lábẹ́rẹ́ àbá lọ́ba ní pé òórùn gbé àdìtọ̀ ni wọ́n á túlẹ̀ lọ sí tù <laughs> pé ìgbé àti bí ọ̀sẹ̀ kan nǹkan fi rẹ̀ ni ìtọ̀ ìsì kan abẹ́rẹ́ ni àwọn akétọ̀ bàbá wo dàárẹ̀ ti ń ṣe ọ́ á ti sùúrù fóorùn bàbá wo tòórùn á sàfà ti fún ọ lábẹ́rẹ́. so alhamdulillah mùsùlùmí ní ti mara mùsùlùmí ni ọ̀pọ̀gùn àmọ́ àwọn míì rẹ̀ ti ní ibi tá ń ti ń pe ẹ̀sìn náà wọ́n ti máa já tó àbẹ́ẹ̀ màbẹ́ẹ̀ máa tẹ̀yìn bá ké títítítí ìzú ọ̀bọ̀ ẹlòmíì ó kéde bíi pé ìpínlẹ̀ ọjà onímọ̀ tó bá ké pa àbá nǹkan ọjà bọ́ sálẹ̀ àmọ́ àwa orí pé tó bá ti bí àrùn pé atẹ́gùn kan sí ìsìnkọ́ jáde àbí ọjà rẹ̀ ó rí pé dààmú ti bọ̀ lórí wọn àbẹ́ẹ̀kún láàdìlà ìlọ́mọ iná àwọn ẹlẹ́nìkan ọlọ́gba Islam so wọ́n á wá mọ́tíláṣí for the first time wọ́n á rí ẹnìkan tó kírun lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó tó ẹ̀mẹ́ta kẹta ń já tuntun wọlé tó ń jáde tó ń máa ní ẹjọ́ máa ń fi hàn sá ẹjọ́ tí ò sí mórí ẹ̀ ń lọ tẹ̀ ń bọ̀ while everybody stand still kí ló dé ó ní iṣó ni mo so iṣó ní dàmí náà gbà iṣó lẹ́wà ti torí lẹ́wà ti torí ẹ lọ́kà nígbà tó ń ṣe ọ̀gá gọ́ọ̀sì òun máa ń fa fóònù pàà tó wọ́n tún máa kọrin tó. subhanallah nítorí pé islam yàtọ̀ yìí sẹ́sìn ọ̀bùn wọn náà tètè sọnù mọ́tíláṣí ó rí fóònù gbádùn jọ pé á láìláì lọ́mọ ìṣó ìwà jáde á ọlọ́dà kòkòrò ìdùn. àyẹ̀wò ẹ̀kọ́ ni subhan imani ní jẹ́bẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ àwọn olùsọ ìmàrà ó nífẹ̀ẹ́ àwọn olùwọ̀nùpìwàdà ìwọ ni wọ́n fẹ́ pé kò jólùsì ìmàrà ni àbí kò jẹ́ ẹnìjọ́ ọjọ́ ọ̀bùn torí ẹ̀ ẹ bá ti rí ẹni tí èsè mùsùlùmí òun náà fẹ́ lọ yàgbé wá gbági ẹ má pọ̀ fún un ẹ kí díẹ̀ díẹ̀ ni díẹ̀ díẹ̀ ni tó nà tùwọ́ mọ́sálásí ńjọ kan ìrún wo mí èmi náà fẹ́ kí torí pé ńgbà tó ti gbági yùn ìtumọ̀ rẹ̀ ni pé ìrún wo mí olówó mi mo fẹ́ kí tẹ́yìn wá sọ pé má kì í. máa bọ̀ máa máa rọra tó ẹnì kan ara wọn lọ́mọdé kí mo fẹ́ ti tábà ní ẹlòmíì lè ẹ̀mí ti tábà láti tábà ẹ̀ máa gbégbé kápọ̀ subhanallah adúgbò tó a sì dúpọ́ tó sọ á mùsùlùmí tó fẹ́ràn òfin ọlọ́run tí ń tẹ̀lé ọlọ́run bá kó tó mọ̀ fi rọ̀ ọlọ́run kò fi rọ̀ ọlọ́run láti máa tẹ̀lé lánàá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí jẹ́ ntọ́jẹ́má nǹkan oṣù obìnrin àti bíndín nínú ntọ́jẹ́má ìdájọ́ tọrọ ma àti pé kí ni ntọ́sí wa lára àwọn ìyàwó wa lákòókò tí bá ń ṣe nǹkan oṣù bákan náà lẹ́yìn tí nǹkan oṣù bá dá kó tó di gbọ́jẹ́ tó fọ́kọ rẹ̀ láti padà máa bá lò pọ̀ gba ibi tí nǹkan oṣù ti jáde àti bí ọlọ́run bá ti ṣe nífẹ̀ẹ́ sí àwọn olùrọ́núpìwàdà àtàwọn olùṣèmára èmi wá ń fẹ́ kọ́lọ̀ ọ́ nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí wọn náà ṣe ń fẹ́ kọ́lọ̀ ọ́ nífẹ̀ẹ́ rẹ nínú dáàsì tọ́lọ̀ ọ́ fi nífẹ̀ẹ́ wa náà ní ká túbá ká máa túbá gbogbo gbà nínú dáàsì tọ́lọ̀ ọ́ sì tún fi nífẹ̀ẹ́ wa ní ká máa ṣèmára. اللهم kò fi rọ̀ wá lọ́rùn subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu aleykum salaam. ǹjẹ́ tí obìnrin bá ń fi ẹ̀jẹ̀ ìhálọ̀ pa ìwọ̀n kò sí nǹkan tó lè mú pa àwọn àrùn yẹn pọ̀ gbogbo orúkọ kan ní ọ̀nà àṣìmọ́ra fún yọ̀ọ̀lọ̀ tábà kí ẹ ti sàlù àlá fún ọ kí ẹ kì wọn lọ́tọ̀ọ̀tọ̀. lẹ́gbẹ̀ẹ́ ìpè tí èèyàn bá ẹni tó ṣe kú ní ìṣe ní ọ̀gá bíi ọjọ́ mélòó kan wà ó dẹ̀ ti dàpọ̀ wẹ̀ ó tún wá tó gbẹ̀ pẹ̀lú kan sí lẹ́yìn ìgbà yẹn ó tún wá rí nǹkan oṣù yẹn náà kí ni ìdájọ́ yẹn. ìjọ mélòó ló ti kọ́kọ́ rí? mi ò mọ aṣáàbọ̀ tó yẹ. nígbà tẹ bá béèrè nígbà tẹ bá béèrè torí kò lè jẹ́jọ́ kan tó bá jẹ́ jọ kan ọ̀sẹ̀ kan wá wà láàrin yóò fi yóò fi wọn kúnra wọn àmọ́ lè jẹ́ pé jọ mẹ́ta mẹ́rin ló ti kọ́kọ́ rí kó tó wá rí lẹ́yìn ọ̀sẹ̀ kan ìdájọ́ rẹ̀ ó yàtọ̀. àhàn tó mi bá wá ẹbí léèrè kí lọ jẹ kí lọ lò lóògùn ó lè jẹ́rú àwọn ìtàwé mi tó ń lo pills kó wọn má bàa lóyún torí ẹ̀ ń kó sulé máa wá léra lọ àkókò wa tí wọ́n ti wá àkókò sùn náà bá ṣe mọ̀ ń pé kótó ọkùnrin pé wọ́n ṣe àtọ̀ láàrin màmí àti màmí ẹnìkan pàdé. kò sí àtọ̀ láàrin obìnrin náà tọkùnrin ọkùnrin rí màdí obìnrin rí màdí ọkùnrin rí màdí obìnrin náà rí màdí àmọ́ kò ń ṣe nǹkan oṣù. náà ẹni tí bẹ́ẹ̀ wọ́n sọ ìyàwó rẹ̀ nígbà tí ó ti láì ṣé ó lè bọ́ sí yàrá ìlú fún wọn sùn. ìyẹn títí máa ń wo ìyàwó rẹ̀. kìí ṣe pé torí pé ń ṣe nǹkan oṣù kí ọmọ bá sùn mọ́ lẹ́yìn wọn àmọ́ màmá sùn lẹ́lẹ̀ bí wọn lọ sùn yàrá ni ẹ̀dọ̀ sùn náà ni ọmọ kọ́ra rẹ̀ ni. àmọ́ máa èèyàn máa bá a ṣeré ni nà nítorí pé tẹ ẹ bá tilẹ̀ sá fún bùsùn rẹ̀ ẹ ti ṣe ìtọ́ta kò súnà nà. inú alẹ́ ayé ìgbàgbé bí obìnrin bá bí mọ bó ti lè bá bí mọ bẹ́ẹ̀ bá ti dá ó tó wá ti lọ́wọ́ ẹ̀ nípa ọkọ̀ ìlú súnmọ́. bẹ́ẹ̀ni. ẹ ẹ àlẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ kúránì wọn ti yọ ọ́ obìnrin máa kó ọmọ ní ọ̀gbìn ní ọ̀hún ìjọba méjì. sàábẹ̀rù oyún máa wà ní lórí omi ṣọ́ọ̀bù ẹni tó bá wá tún mọ oṣù mẹ́ta pé lóyún mi jẹ́ ọmọ. alhamdulilayi. ṣé a lè lo bàbá rẹ̀ ló bá wọ̀? ọlọ́run ọba wa nígbà tó sọ pé wàlúwàlú dá sí ọ̀gbẹ́rìnà àwòlẹ́dà húnna hawlẹ́yìn kàmìlẹ́yìn àmọ́ lè mẹ́n àrọ́dà ayò tí mà rọ̀bọ̀ wá tó bá fẹ́ pé rírì ma tó fẹ́ pé fífún ọmọ lọ́mú ní òfin lọ́mú fọdún méjì ọlọ́run sọ fún kíláàsì àmọ́ lọ́n sàlàyé ìtọ́ dáa jù fún wa. lẹ́yìn náà ìgbà tó máa ń sọ pé ìgbà tá a máa nínú òfin ṣẹ̀ríà pé tẹ́tẹ̀ nǹkan oṣù bá ti dá ọkùnrin lè súnmọ́ ìyàwó rẹ̀ kò bá jẹ́jọ́ tó bí ma náà. but ẹ máa kéèsì tóbìnrin náà ti lè ṣàfaradà ní ìfọ́bìmọ̀ kan lónìí ẹ̀sùn tó kọlù lónìí sónà lè ṣàfaradà rẹ̀ bíkọ́sì èèyàn náà ló pin àwọn ọ̀kan gbọ́dọ̀ jẹ́ pé àwa ànàníyún olùmọ̀tara wa nìkan pé bígbà tó yẹ pa ara kẹ́tẹ́kẹ́tẹ́ lé tó yẹ pé tá a bá kàn sí nídìí ọ̀ fẹ́ kọ̀ fẹ́ á rẹ̀ náà ni. agbọ́dọ̀ bá wọn bó náà ní irú pélé tó náà ní èèyàn ní ọmọ bíbí bí ikú bí bí ikúkú yíyé ni tó ti dé ní ìsìn àwọn àbá ẹ̀yìn káwọn tó nítorí jẹ́ èyí ti jẹ́ tóbìnrin jẹ nítorí ọba pa wọn náà ni ó dùn ṣùgbọ́n tẹ bá súnmọ́ níjọ́ yẹn ìjọ tó bímọ náà ẹ tó súnmọ́ torí nǹkan oṣù nǹkan ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bímọ ti dá ọwọ́ alóyún kò sí tó burú mẹ́ kí ló burú mẹ́ ṣé tó bá lóyún ó pé kọ́mọ́ fọmọ lọ́mú náà yóò fọmọ lọ́mú yóò fọmọ lọ́mú ó sì máa gbóyún rẹ̀ lọ oyún tó ní kò pa ọmọ tí ń fún lọ́yàn lára. torí omi ọmọ tó máa wá ọmọ ọmọ mú kò sí tó burú mẹ. nà ti pè wo ni wọ́n lè fún ogún mùsùlùmí. kò sákòókò àmọ́kẹ́ ti fún kíákíá kọ́mọ́pẹ́ kọ́mọ́dínà kẹ́sì pín nílànà òfin ọlọ́run kẹ́sì pín nílànà àwọn àtàbà ńlá kan torí mùsùlùmí lẹ́yìn ẹ̀yìn sálásà ẹ̀yìn ti kèfèrí bọ́lá wọn bá ti ṣe kẹ́ kún ní kẹ́ máa pín kẹ́sì tó bá máa kí wọ́n bá ń pín ó sì kẹ má má sáré tẹ bá fẹ́ má tó kù yín bá kú ẹgbẹ́ wa àwọn bá yín pin láì gbà pọbọ lókun ìgbà tí gbogbo yín bá ti fara ma pé bá ti ṣe bá yín pin kò sí wàhálà bákan náà èyí tẹ wá sọ tó kù bá kú tó yọ ọbẹ̀ bíi tó ti kúnlẹ̀ tí ń rojọ́ rojọ́ kín kí ló kàn ẹgbẹ́ yìí lẹ́ mọ wàhálà tó bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ gbádùn nígbà tẹ́ni tó kú ti kú bàbá fowó lẹ̀ màmá fowó lẹ̀ ẹ̀yin tó wá bílẹ̀ fún ọwọ́ wá ju ẹ̀yin lójú débi pé ẹnìkan wo wọ́n ma ọ̀dáwọ́ tẹ̀ wọ́n yin àwọn yòókù jẹ kò sí tọ́pọ̀ kù rojọ́ báwo pé gbèsè lọ́jẹ́ ni tó bá gbé gbèsè ni yẹ Ànábì sallallahu alaihi wasallam نفس الميت مرهونة بدينه حتى يقضى عنه أمي أكو وصورة ترى بسيرة تيجي تبي باسا ètò gbèsè lọ́jẹ ẹ̀yin jẹ́ wà láyé lẹ́ẹ̀fì ojú ara yín lẹ́ẹ̀fì rèémà pítọ̀ bá dá sí owó ẹlẹ́rọ wá gbà àmọ̀ tètè wá máa pa alọ́kàn alọ́kìn tí ìwọ ló lówó ní tí bàbá ló fowó lẹ̀ tí ìwọ ló lówó ní fún màmá ló fowó lẹ̀ wọ́n nìkan á fẹ́ jẹ́ sọ eléyìí wọ̀nyí lẹ́yìn máa bẹ́ẹ̀ ti fi àtàbọ̀ lójú tó fi pọ́n àmọ́ kó kú kan ṣe wàhálà kò ṣe wàhálà kankan pété ẹ bá kún òkú nísìmí kò tẹ́lẹ̀ kò sínú wàhálà tẹ́lẹ̀ náà ẹ̀yin lẹ wàá nu wàhálà hẹn àìwá máa ń tọ́ yẹ ká ṣe ní ó kó wọ sí wàhálà bàbá rẹ kú ọjọ́ bí yín màmá rẹ kú ọjọ́ bí yín ẹnìkan á sọ pé owó yẹn ò ní jẹ́ pínpín à tí ò bá gba pínpín náírà á délé ẹjọ́ bófin ọlọ́run ṣe wí nìyí ọkọ rẹ kú wọn ní owó oníjẹ tó fi gbé wọn lọ ilé ẹjọ́ ojú àlà àwọn ogójúlógún ni ìṣẹ̀lẹ̀ bá wù yẹn gbé wọn lọ ilé ẹjọ́ gbófin Ọlọ́run ti wí nù kò sí wàhálà torí wọn ò dálé ẹjọ́ lẹ nítorí nǹkan kan náà àti torí àwọn aláìgbọ́rọ̀. ọjọ́ bó ṣe jẹ wọ́n ti béèrè lẹ́ẹ̀kan wọ́n ní dájọ́ àbíyàwó lọ́wọ́ àfáwọn obìnrin tó máa ń fi irun kún ọlọ́run làánà ó gégùn fún wa àtẹ̀ntọ́ bá wọn fi kún. làánà Allahu al-wasila wal-mustawsila ẹni tó bá dì í ẹni tó ní ẹ bá ń dì í ẹlẹ́gẹ̀dẹ̀ ọlọ́run gégùn fún wa. náà bẹ́ẹ̀ ni kò sí tó burú nù rẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n yíyẹ ẹran kò pé kọ́ má dòyún sòrígbà tí wọ́n bèèrè pé kìnnì kan ń bọ̀ bóyá kìnnì kan ti kán so kìnnì kan tó ti kàn tọ́lọ̀ bá tó fẹ́ dọ́mọ lára rẹ̀ ọlọ́lọ́mọ eight thousand ọmọ tí ọjà dé bẹ̀ so anabi sallallahu alaihi wasallam wọn bí léèrè irú béèrè yìí ó ní kò burú ẹ máa dé àmọ́ kò pé kọ́ lọ́wọ́ má da ọmọ tó bá fẹ́ dá o ẹ̀hẹ́n tí wọ́n wá yarí fún ìyàwó èèyàn pé bolo ti gbọ́ mọ́ wa à wọ́n ló ní. kesi nǹkan kan lọ jẹ kò burú tó bá ti sàlù alákàkọ́ lọ kírun gbogbo tó tọ́ bá wá lẹ́yìn rẹ̀ àtẹ̀gùn. tọ́ba lé sí gbogbo tó tọ́ba fi sí náà nǹkan oṣù títí tó fi péjọ mẹ́ẹ̀ẹ́dógún. náà àwọn fukaha ha sọ pé ó fi jọ mẹ́ta kún lókun ìgbà tí ó bá ju jọ lọ ètò túmọ̀ sí pé jọ mẹ́ẹ̀ẹ́dógún náà ní límìtì tó bá ti ju jọ lọ ti di sèhábà. alhamdulilayi kò sí ní tó burú nínú kọkùnrin ọba ìyàwó rẹ̀ lò pọ̀ ní kíá tóun bá ti wọ̀ títí tó fi di pé àlùfáàjà rí fẹ́ yọ ẹwà dúró àwa tó náà ni wàhálà ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún un níbẹ̀rẹ̀ sí Islam ẹni tó bá fẹ́ báyàwó rẹ̀ lò pọ̀ kò gbọ́dọ̀ sùn kó tó báyàwó rẹ̀ lò pọ̀ lálẹ́ tó o bá fi lè sùn pínrín tó o wá tají lóru tó o wá lóru lọ fẹ́ bá tèrè kọ̀tọ́ ma bẹ́ẹ̀ ló ń jẹ bẹ́ẹ̀ ló mi tó o bá ti jẹun tó o ń fi gbé ọ lọ ò ní jẹun ó sáré ṣùgbọ́n náà níbi bóbìnrin lò pọ̀ tó o bá ti bá lò tó o ń fi gbé ọ lọ parí ní oṣù dọ̀là ṣùgbọ́n náà o bá mú yẹn kúrò o lè ti kọ́kọ́ sùn kó bá ìyàwó rẹ̀ lò pọ̀ lóru o sì lè jẹ́ pé bàbá ti sínú tàì sínú tó kí mọ́gírìbù tán èyí tó mójútó nù láti wá kí irun ṣáà ní bàbá ti mójútó irun ìṣá ìdádúpẹ́ fọlọ̀ náà àmẹ́ni tó bá bá ìyàwó rẹ̀ lò lọ́sàn-án àwẹ̀ ọ̀daràn yọ̀ọ̀sán kàfàrà kàfàrà yàtọ̀ sí pé yọ san àwẹ̀ ń padà yọ bọ́kùn lọ́rùn ẹrú tí ọba rí ẹrú tí ó ra ọrùn rẹ̀ kọ́sọ́dọ̀mọlúwàbí yọ gba oṣù méjì gbáko ní tẹ̀lé ń tẹ̀lé tọ́ba fi lè já àwẹ̀ ẹjọ́ kan nínú oṣù méjì yóò tuntun bẹ̀rẹ̀ tí máa ń pọ̀ tún la tó oṣù méjì ó pè ọwọ́ ajá pé mo fẹ́ sinmi ó tún bẹ̀rẹ̀ tí ọba lè gba awẹ yóò fún aláìní ọgọ́ta lóúnjẹ àjẹyó tòyẹn tó bá báyàwó rẹ̀ lò pọ̀ lọ́sàn àwẹ tọkọ láàrí ìyàwó wa ń kọ ìyàwó tí wọ́n bá lò tó bá jẹ́ pé ìyàwó ọgbà kọ́kọ́ ó fi bá lò kọ yarí òun náà ọ̀daràn kàfàrà múna yóò sì san àwẹ̀ padà. àmọ́ tí àwọn bá yarí tó pé tipa ti kú kù ti jákàdì gbogbo ẹ̀ lọ́sàbí bá lò bẹ́ẹ̀ ìyàwó ọ̀daràn kan tẹ̀. nà àmọ́ yóò san àwẹ̀ tẹ́lẹ̀ náà lóyún lóyún tẹ́tẹ̀ nídìí kan sọ fún gbàwé rẹ̀ ti bàjẹ́ àwẹ̀ yóò san padà. Naam. nọ eléyìí nǹkan sùn náà ni torí pé lójúmọ́ máa wá náà tó kù ọ̀wá díẹ̀ yóò tún yóò tún dúró ń bọ̀ báyà yóò tún báyà yóò tún wá hàn kàn. islam ò fara mọ́ kẹ́ẹ́dọ́mọ bíbí dúró torí pé nínú tọ́lọ̀ wọn bá ti torí rẹ̀ gbà kẹfẹ́ ìyàwó ni kẹ́ ẹ lè bá a pọ̀ torí káná bí o lè bá a rí púpọ̀ wá fi fi fáàrí jọ gbẹ̀dàrú kẹ́yàmù sọ̀rọ̀ bá a lè sọ̀rọ̀ sòṣùmọ́ wáyé kó obìnrin wà tó pé àti bímọ ọ̀rọ̀rùn fún pé kúkú bí yíyè ní gbogbo gbà sọ wọ́n rí pé bẹ́ẹ̀ náà bá a táwọn bá sùn díẹ̀ díẹ̀ yóò jọ máa ní àlàáfíà àbí òye òbúrò àmọ́ kẹ ẹ ṣerú ìtàwọn sàbí ń ṣe láyà ànábì sallallahu alaihi wasallam tánàbì sọ fún wa ìwé tí ẹnìkan béèrè nísìn tánàbì sọ fún wa pé àmọ́ síbẹ̀síbẹ̀ kọ̀kọ́ dínà kọ́ má dòyún ọ̀dà ju gbogbo àmú ìmúkúmu à ń gba abẹ́rẹ́ tábẹ́rẹ́ à ń lọ dèkínní kan máa ní ní àpò bí òye. gbogbo eléyìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àbámà ni máa padà dà so ṣùgbọ́n ibi tó burú sí ni pé ìgbà táwọn ti ń polówó rẹ̀ ń polówó rẹ̀ àwọn èso àbúrò rẹ̀ tó bá yíwọ́ mọ́fìn lọ́wọ́ àwọn náà we can't say all is negative effect láti bẹ̀rẹ̀ àbí òye torí ká ń polówó rẹ̀ àwọn náà máa ń pè bad effect nígbà tó bá nígbà tí gba obìnrin tó wọ ṣòkòtò tó rẹ̀ bó ìwàlọ́pọ̀ ó jọmọ nígbà bí ìwàlọ́pọ̀ ìyàwó nàìjíríà tó jẹ́ lóbi tó ń sílẹ̀ ní wọ ṣòkòtò tó ń wọ ṣòkòtò tó dẹ̀ tó ń ṣe sílẹ̀ nínú ìyàwó nàìjíríà. nínú ilé wo. nínú ilé wọn àbúrẹ́jà tó lọ́kọ. tó bá wọ ṣòkòtò yun wọ́n máa rí pé ṣòkòtò lọ́wọ́. eléyìí ní ti ń ṣe ọ̀dà kọ́mọ́dọ̀dá. anabi sọlọ́lá àdìsọ́lá ń sọ pé irú wọn irú wọn wọn bẹnu ẹni tí ó burú jù níyà nínú iná lọ́la àgbéyà. wọn làwọn ò rí oríṣiríṣi méjì tí burú jù níyà nínú àwọn ò rí àwọn kan tó burú méjì kan pé wọn ló burú jù nù nínú wọ́n wẹ̀wù wọ́n ìwòwò wọn wà ẹnu àmọ́ pé tóbi máa ti wọ ṣòkòtò ìwòwò lọ́wọ́ àbí èsè wò gbogbo kọ́nà ara rẹ̀ lẹ́sìn rí kí ló tún kù mọ́ gbogbo àlùbáríkà ara rẹ̀ ló ti dà ló ti dà torí délé kọ́ sọ́ra èyí tó tó ń wọ̀wọ̀ kú wọ́n yẹn torí kó ń wọ́kọ ẹ dákun ta ni ọ̀fẹ́ ru rẹ̀ tí ìbáṣẹ tí ọ̀gbà nù ẹni tí gbogbo èèyàn ti wò public toilet. tí gbogbo èèyàn ti rí ni wọ́n wá gbé lé àti ọ̀kẹ́ fẹ́ yà ó dá lọ fẹ́ ọmọ tó máa wọ tòkòtò kọjá àti òtí ẹ̀ gbọ́n tó ẹ̀jẹ̀ ló jẹ́ tí ń ṣírí ni ìgbà náà ń kọ́. obìnrin sóbìnrin kò sí tó burú nu kó láàrin wọn ẹ má jẹ ẹni tí ń ta ẹnu àlà obìnrin sóbìnrin kún orírun rẹ kò sí tó burú bẹ́ẹ̀ kò bá jẹ mùsùlùmáàtù kò bá jẹ kàfíràtù àbí òye wa torí ti wọ yín koko lórí tí ò ní tuma obìnrin sóbìnrin sọ̀rọ̀ fa o tún abojú wájú obìnrin ẹgbẹ́ rẹ̀ kí á ní. gbòlúù ni wọ́n pe lẹ́yìn ẹnu ẹ̀sìn Islam ìtayọ ẹnu àlà sọ́kùnrin ni sọ́kùnrin lójú òtì ìsọ̀kùnrin lójú òtì obìnrin sóbìnrin ẹni kò tún gbọdọ̀ sí eré kò burú tẹ́lẹ̀wọ̀n wá ni. ó ti tó bá àbò ó ti tó bá àbò. bẹ́ẹ̀ náà làwọn sá ní ẹ wọ́n ní ẹ ṣé ẹ tóbìnrin bá sí ilẹ̀ jábọ́ pété tóbìnrin bá sí ilẹ̀ wọ́n ní tó lè kí ni kò sí ilẹ̀ ń yàrá rẹ̀ ni o ṣé ẹ̀rù pẹ́lẹ́wọ̀n lóbìnrin ìgbé ńgbà tẹ́sí Islam tí wàá dé tó ní wọ́n borí wọ́n bora wọn tẹ́lẹ̀mọ̀ wá ni wọ́n fọ́n gbà tẹ́gùn nínú ilé rẹ̀ náà pé borí borùn. subhanallah wọ́n fẹ́ kí alukur'an nínú ilé rẹ̀ wọ́n tún ní tó bá dirí lẹ̀ kí sọ́dà tòun àwọn gbọ́ pé màlẹ́kọ̀ ọmọ làánà rẹ̀ ẹ̀ mú bi tí wọ́n ti sọ bẹ́ẹ̀ wá. tẹ́lẹ̀ wọn àlà òsìrì rẹ̀ lẹ̀ nínú ilé rẹ̀ kó gbé alukur'an lọ yọ ọmọ gbalada mẹ́wàá lórí gbogbo ara tó pọ̀ ẹni tó bá ní ọlọ́run làánà rẹ̀ nítorí kó sírí lẹ̀ kó mẹ́rìí wá. bóyá ọ̀rọ̀ àwọn kiri yóò lọ torí wọn kúkú mọ ìyàtọ̀ kùránì àti tòrádà kùránì àti ìndílà kùránì àti zàbúrà ẹlòmíì ọmọ ká zàbúrà yóò gbé ọlọ́sọ̀nù zàbúrà ọkàn alówó iná kùránì yóò lò wọ́n mọ̀ à ẹ ṣàdàkàlà lẹ́yìn náà zàl kùránì wà nù zàbúrà ni tó fi rí mbẹ́ pé tí máa ń ká kùránì lórí ilẹ̀ zàl kùránì <laughs> náà.

àìpọ̀ takò fún ọlọ́run ọlọ́run kò ṣe sùúrù tí ìwẹ̀ kọ́tọ́rọ̀ àforíjì ọlọ́run forí. kò sáníyàn kan kò ju pé lọ́kàn yín ẹ gbèrò pẹ̀fẹ́ wẹ̀wẹ̀ àìsàn kò ní dènà wọ́ ìtù. náà alhamdulilayi ètò dáadu ní pé nígbà tí fẹ́ wẹ ìwẹ̀ jánábà ìwẹ̀ hayẹ nǹkan kan kọ́kọ́ kọ́ wẹ̀ náà kó tó wẹ̀wẹ̀ ní kàǹkì àtọ̀sẹ̀ nítorí tẹ bá wẹ̀wẹ̀ kàǹkì àtọ̀sẹ̀ náà ará ọ̀ma yọ̀ débi pé ọkàn yóò ní balẹ̀ sí pé sómi tẹ́ fi wẹ̀wẹ̀ tẹ̀sìn yí ọkàn gbogbo fi tẹ́ ẹ kọ́kàn so tẹ bá kọ́kọ́ wẹ̀wẹ̀ tẹ̀sìn náà tẹ mú ara yẹn kó ń bẹ̀ ẹ máa wá wẹ̀wẹ̀ gbádùn aleykum salaam. alhamdulilah béèrè náà ṣe pàtàkì púpọ̀ ẹni ó ṣe béèrè ọmọ rírì ńdọ́gba tó ń ṣe béèrè ẹni tí èso ló ṣe béèrè kọ́mọ̀jì ọyọ lẹ́nu bí gbogbo yẹn ò pọ̀ pààyàn lẹ́nu béèrè náà ṣe nítumọ̀ wọn pa jùlọ yorùbá ọmọ méjì mẹ́ta yorùbá máa bí wọn sì síìdì ọmọ bíbí ìlànà abẹ́tù títí láéláé ibi tó rí kàkà káwọn bí méjìlá káwọn lè tọ káwọn kúkú bẹ́ẹ̀ kan bí ọ̀kan ṣoṣo ọ̀gá àìmọye tẹ́sí fídíò ọ̀jọ̀gá tó ibẹ̀ náà ti rí àwọn ẹ̀yà míì tá à ń bá gbé tí àwọn haúsá náà ẹlòmíì ní sìn ọ̀dàgbàjú wa lọ atúndàgbàjú lọ pẹ́pẹ́ lómi ti lọ́mọ tó àmọ́ o ìgbà míì náà àwọn náà ó tún kù díẹ̀ káàtó ọlọ́mọ ogójì ò ní lè tọ́ mẹ́rin bẹ́ẹ̀ ọwọ́ àti àwọn alẹ́ fún ọmọ sàlùmá ń jèrè àà islam ọ̀fẹ́fẹ́ tìrẹ̀ ní islam sọ pé al-mu'min al-qawi khayrun wa ahabbu ila Allah min al-mu'min ad-da'if ṣùgbọ́n wa fi kulli khayr mọ́mìnì tó lágbára ní gbogbo ọ̀nà ó lórí ju ọ̀lẹ lọ ṣùgbọ́n orí ń bẹ lára àwọn méjèèjì mọ́mìnì la fa àmọ́ mi náà ló sàlùmá ń tó di gọ́ọ̀nà abẹ́ẹ̀ rí àìmọye ọmọ mr almanjiri ó ti dà ambassador tí bàbá rẹ̀ bá fi ń kọ́ tontori délé àwọn máa tara wa jẹ tọ́ba ti fi máa méjì ó de ṣòkòtò rẹ̀ ìyàwó náà gbé yẹ́rì wọ̀ ọmọ òbí mama ọmọ sí kíní kama àdáwò máa ń bẹ̀ àdáwò tí ọmọ gbogbo ọmọ lẹ́ẹ̀kan náà ẹ sì ti gbé àpò òbí ti sọ̀rọ̀ bàṣẹ́kẹ̀ nọ́mbà ọ̀parí ni torí di eléyìí ẹbí ma anabi sọlá àtúlà ni ká ẹbí ma ẹbí ma ọlọ́run ọba àrísìkí àwọn ọmọ ọwọ́ ọlọ́run lọ wá kò sí lọ́wọ́ rẹ wọ́n tó bí mẹ́ta gan wàláhì tọ́lọ̀ bá dá ọdọ́ ma kan ọmọ yẹn òun ènìyàn kò lè bọ́ torí di eléyìí ẹjá bí ma tí àwọn rẹ bá ti ń so gé kan ìbí kan ti fẹ́yàwó mi lé wọ́n ti fẹ́yàwó mi lé orí fóònù náà kíákíá ni tí ó tún bí ma ilé ìjẹ́bù ti ṣe jẹ́ kì ìníkà méjì àbímọ mẹ́ta ẹ̀sìn wò kì lẹ́yìn náà ẹ gbọ́dọ̀ ní lówó ti gbọ́dọ̀ ní oṣù tí ń torí ìtẹ̀ ń bẹ̀rù fi gbogbo nǹkan lẹ̀ kọ́ sí nípa ariwo lásán fà tìrìkẹ́lù mi ọmọ òkú òun lówó òun wọn máa bí ma jọ gbogbo ọmọ ń bọ̀ pẹ̀lú àrísìkì tiẹ̀ ni gbogbo ọmọ kọ̀ọ̀kan pẹ̀lú àrísìkì tiẹ̀ àwọn ò dí àwọn bàbá wa lọ́wọ́ kó lọ́mọ tí wọ́n ti fẹ́ dí àwa lọ́wọ́. dáadáa ọrọrùn dáadáa dáadáa nígbà tí ẹ máa ń wẹ kẹ̀kẹ́ ẹ má fọ ọkàn abẹ ẹyin ọ̀sán àbí ọ̀sán ẹyin ni ẹyin lẹ́kọ̀ọ́ ṣàn wọ yín pé ọ̀ gbọ́dọ̀ lọ́bẹ̀ o ẹ sì má tó títí sẹ́ ìwẹ̀ ẹ̀sẹ̀ kẹ́ ẹ má tọ̀ náà bùkátà lórí tí ó lè fi kí wọn yóò yẹ ìyẹn tó bá fẹ́ san bọ̀ lọ́wọ́ rẹ̀ ṣé yóò san papọ̀ máa aṣọ mi. máa dà lórí wọ. máa dà lórí wọ. ilé bá dà lórí. sí lẹ́yìn tẹ́yìn kí ọ̀run tẹ́ mọ́tíláṣí torí bá dà lórí ọ̀run ẹ̀rí ayé àtọ̀ pípé. kèdí kí ọ̀run lórí jẹ. àmọ́ lákòókò òdúbọ̀ abada lóòrò náà ẹ̀rọ pé màtí mọ́sálásí kan parí aha kan bẹ̀rẹ̀ eléyẹn nínú òfin ìṣẹ̀ríà san àrùn gbogbo òórùn tí nǹkan oṣù bá san àbí ẹ̀yẹ san lóòrò à ń bọ̀ síbọ̀ sí àfù àmọ́tẹ́ ẹ bá béèrè pé kò sí kí àṣùbà ń jọ̀ àkókò nǹkan dé ọjọ́ wọn àṣùbà tí nǹkan subhanakallahumma wa bihamdik.